وسلم ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run àtọrọ ìkẹ́ àti gẹ̀rẹ̀ fún òṣèlá muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹgbẹ́ ọlọ́run ọba nínú títóbi rẹ̀ yóò mọ́ta ìka ìjókòó ibi sí ọ̀kan nínú iṣẹ́ olóore ẹnìkọ̀ọ̀kan wa. <clears throat> tírà makarimul akhlaq eléyìí tí a fà wá muhammad salih bin uthaymin rahmaullah tí wọ́n ṣe àkójọ rẹ̀ orúkọ àfà yìí muhammad ni bàbá tó bí wọn ní salih tí ó jẹ́ ọmọ ọmọ Uthaymin tíra yìí wọ́n fi sọ̀rọ̀ nípa àwọn ìwà ọmọlúàbí ipò tí ìwà ọmọlúàbí tó wà nínú ẹ̀sìn. wọ́n fi rinlẹ̀ fún wa wípé pípé ìgbàgbọ́ ó ń bẹ níbi kéèyàn oníwà dáadáa kí èèyàn ó kù ibi tó pọ̀ níbi ìwà dáadáa ó ń júwe àìkúntó ìgbàgbọ́ onítàn ṣèdí ìtòbi jẹ́ pé lásìkò tá a wà yìí ó pọn dandan kí a máa sọ̀rọ̀ lọ síbi àwọn ìwà ọmọlúàbí torí pé ẹni tí ìwà ọmọlúàbí tó bá nù eléyìí yóò kó bá àwọn àgbọ́yé èyí tó hàn dé nínú ìṣètì rẹ̀ kódà yóò tún da omi tútù sẹ́lòmíì lẹ́mìí láti lè máa ṣe àwọn nǹkan kọ̀ọ̀kan nínú ẹ̀sìn torí pé gbàgbọ́ ọmọnìyàn ni pé ẹni tó bá ti gbàgbọ́ yé ẹ̀sìn ó gbúdọ̀ ní ìwà tó dáa tabawa rẹ̀ ni tí àrí àmì àgbóyé ẹ̀sìn lára rẹ̀ tí àwọn ìwà pálapàla títún wá ń bẹ lọ́wọ́ ẹ̀ eléyìí túmọ̀ sí wípé àgbóyé ẹ̀sìn rẹ̀ òun kò tí ì pé ẹlẹ́ẹ̀kejì tún ni wípé yóò tún jẹ́ irinṣẹ́ fésù láti fi ṣi ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́nà nínú ẹ̀sìn torí pé èèyàn mọ̀ pé ìbáṣe wípé ẹ̀sìn tó ń ṣe ó ẹ̀sìn tó lè tún ìgbésí ayé ṣe ni kò yẹ kí irú wà báyìí tún wà lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n ló ń kírun ṣùgbọ́n ló ń gbààwẹ̀ kódà ṣùgbẹ́lẹ̀ àni wọ́n pè é gbogbo àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ tí a sì ń kẹ́fín láwùjọ lọ́dọ̀ àwa tí a pe àpèmọ́ra ẹ̀sìn lọ́kùnrin àti lóbìnrin tó ń ṣàfihàn àìní ìwọ ọmọlúàbí ó ṣe pàtàkì kí a kojú bọ abala yìí kí a sì sọ ọlá. So àti ipò tí ìwọ ọmọlúwàbí wà nínú Islam a ṣe àwọn àlàyé kan fún wa ṣáájú pé àwọn nǹkan kan ń bẹ nínú àṣà Yorùbá tí kì í bá ṣe pé ẹbọ tó rò papọ̀ àbí tó ṣáájú nílẹ̀ Yorùbá ni àbáfẹ́ lè sọ wípé nínú ìran tó ní àṣà ìwà ọmọlúàbí tó tó Yorùbá sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mí ń bẹ ẹ jẹ́ ká máa ṣàkíyèsí ẹ máa wo bí yorùbá ṣe máa ń pàlejò lé tá a bá sì wo inú ẹ̀sìn anabi sallallahu alayhi wa alayhi wa sallam anabi ni man kana yu'minu billahi wal yawmil akhir falyukrim dayfa. àwọn tí wọ́n ń ṣe pẹ̀lú àṣà ní ti yorùbá àwọn ò dá ní ẹ̀sìn ṣùgbọ́n nínú àṣà tí wọ́n fi rè wọ́n yorùbá ó rí wípé ẹni tó bá dé òun lálejò póun wà á ní nǹkan kan òun ò gbúdọ̀ mọ́ lómi ní ìpínlẹ̀ Yorùbá omi ni wọ́n kọ́ bò fún àlejò kódà bó ṣe bó ṣe ní òjò láti lè fi hàn wípé bá a bá ń ní ohun tó ju omi lọ àfọ̀ ṣùgbọ́n oríṣiríṣi àwọn nǹkan wọ̀nyí nínú àwọn ẹ̀kọ́ yááyì ẹ̀kọ́ ìwọ ọmọlúwàbí ó ti fẹ́ dé gbèdéke débi páwọn èèyàn máa rò wípé àbí ẹ̀sìn kò kọ́ àwọn èèyàn ní ìwà ọmọlúàbí bẹ́ẹ̀ sì ni paapin ìwà ọmọlúàbí nínú ẹ̀sìn náà ló wà. àfọwọ́ Sheikh Ibn Uthaymeen rahimahullah wọ́n bẹ̀rẹ̀ àlàyé nínú tírà wípé méjì náà ni ìwà ìwà ń bẹ tó ṣe àwọn ìwà kan ń bẹ ipá dàmá tọ́lọ̀ ń dá nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ ni ìwà yìí tó jẹ́ jìbìlíyàn ọ̀kan nìyẹn ìwẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun lèyí tó jẹ́ ìkìtìsàbì àwọn ìwà kan ń bẹ àǹtọ̀rí ìkìtìsàbì èèyàn máa ni tí fi máa di jìbìlíyan àǹtọ̀rí kìlì jìbìlà ẹlòmíì ń bẹ ọlọ́run dá ní gan kò ní í mọ ìbínú yẹn kò ní í máa bí ẹlòmíì ni ṣùgbọ́n ìpele kejì nínú ìwà ni ìwà tó ṣe wípé èèyàn máa látara gbọ́ sí látara àwọn téèyàn bá rìn látara kẹ́nìkan kó mọ̀ọ́mọ̀ mójútó yàn ẹ̀rí máa ń ṣe látara òbí sọmọ òbí yóò kẹ́fín pé ọmọ yìí ó níwà báyìí lọ́wọ́ yóò sì máa gbìyànjú àti bá rẹ́gúléètì wà wọn tí ìwà yẹn òfin ní jẹ́ ìwà rẹ̀ òfin ní jẹ́ wà tí ò dáa àwọn yẹn àtọ̀rí kìlì tìṣà ó nìyẹn so àfọwọ́ Sheikh Ibn Uthaymeen wọ́n sọ̀rọ̀ púpọ̀ lórí abala méjèèjì yìí wọ́n wá jẹ́ ká mọ̀ wípé tó bá yẹ kí gbogbo ìwà ẹnìkọ̀ọ̀kan wa tó yẹ pé àdámọ́ ni kò sí ìdí kò sí àǹfààní kankan níbi pọ́lọ́run ráwọn òjíṣẹ́ wá sáyé kò sí àǹfààní kankan níbi pọ́lọ́run fi àwọn ìwé ránṣẹ́ torí pé àwọn ìwé àtàwọn òjíṣẹ́ òun náà wọ́n fẹ́ wá tún àwọn èyí tó kù díẹ̀ nínú àwọn ìwà wọn fi wá tún ṣe fèrèdí yẹn tó fi jẹ́ pé èyí tó pọ̀ jù nínú ìwà òun náà ni àwọn èyí tó ṣe pé a máa gbọ́ a máa fi tún ìwà wa ṣe a mọ àwọn tá à ń bá rìn àwọn nǹkan tá à ń gbọ́ àwọn nǹkan tá à ń rí àwọn tá a bá tò gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn tó bí wa àwọn ibi tá a ti kẹ́kọ̀ọ́ àwọn ibi tá à ń rìn sí gbogbo àwọn nǹkan wọ̀nyí yóò máa nílapa látara lérí àwọn ìwà wa so iṣẹ́ tí ẹ̀sìn fẹ́ wa ṣe nìyẹn so eléyìí ni àwọn àlàyé èyí tí a ṣàlàyé síwájú ṣùgbọ́n lẹ́nu insha Allah ta'ala àwọn abala eléyìí tí a ó máa gbé yẹ̀wò ó ní abala kan tó ṣe wípé ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn àìsábà ronú síbẹ̀ tí wọ́n bá ní ẹnìkan níwà dáadáa ojú tá a fi máa wò ni pé àwọn èèyàn ń sọ̀rọ̀ rẹ̀ dáadáa ládùúgbò àwọn èèyàn ń sọ̀rọ̀ rẹ̀ dáadáa níbi iṣẹ́ àwọn èèyàn ń sọ̀rọ̀ rẹ̀ dáadáa ní gbogbo àyè tó bá wà ojú tí Islam fi wò ó jù bẹ́ẹ̀ lọ tán bá níwà dáadáa àkọ́kọ́ èèyàn gbúdọ̀ níwà dáadáa sọ́lọ̀ àkọ́kọ́ nìyẹn husnul khulqi bil khaliq thumma bil makhluq èèyàn ò lè sọ pé òun dá aṣẹ́dá kọ́mọ̀ wà á dá sí àdẹ́dá abalẹ̀ eléyìí ó ní àfọwà fadilatu sheikh muhammad bin salih al-uthaymin ojú tán fẹ́ fi wo ìwà dáadáa nìyí a lè pè yàn lóníwà dáadáa kó sì gbọ́lọ́dọ̀ ọlọ́run kì í ṣe ń wà dáadáa nítorí wípé abala kan ló mú nínú ìwà dáadáa kò mú abala kejì ẹni tí ń fojoojúmọ́ yapa àṣẹ ọlọ́run ẹlòmíì ń bẹ gbogbo tọ́lọ́wọ̀n ọ̀fẹ́ ní í ṣe ó sì dá sáwọn èèyàn ẹlòmíì ò ní moralist lọ ìwé ẹ̀ dáa ọ̀rẹ́ ẹlòmíì kò sí ní tó bá dọ́fíìsì ẹ̀ yóò ṣe fún yàn ṣùgbọ́n gbogbo tọ́lọ́wọ̀n ọ̀fẹ́ pátá àmutí awùwà gbèrè àṣẹ tí ò dáa ṣùgbọ́n kò sí ìrànlọ́wọ́ kan tó bá dọ́dọ̀ rẹ̀ yóò ṣe fún ọ lọ́dọ̀ ọlọ́run kì í ṣe níwà dáadáa ṣèdí yẹn tó fi jẹ́ pé ìwà dáadáa lọ́dọ̀ ọ̀tọ̀ ọlọ́run èèyàn gbúdọ̀ níwà dáadáa sọ́lọ́run àkọ́kọ́ èèyàn ó tún wá níwà dáadáa sí gbogbo àwọn èèyàn náà méjèèjì yìí òun lójú tí ẹ̀sìn tó fi wo ẹni tí ìwà rẹ̀ bá dáa eléyìí ni àfáwa fadilatu Sheikh Ibn Uthaymin rahimahullah nítorí pé ẹlòmíì ọ̀ pé ah kódà ẹni yìí èèyàn dáadáa ni kí ló fi wọn. majalatu husnul khuluq àwọn agbègbè tá a fi máa mọ̀ pé oníwà dáadáa lè dá. inna kathiran minan nas afáwa Uthaymin rahimahullah wọn làwọn tó pọ̀ nínú àwọn èèyàn yad'abu fahmuhu ila anna husnul khuluqi. خاص بمعاملة الخلق دون معاملة الخالق wọ́n ní àwọn tó pọ̀ nínú èèyàn yadhab fahmuhu ay yamilu fahmuhu àgbọ́yé wọn ibi tágbọ́yé tí wọ́n máa ń lọ nípa ìwà dáadáa òun náà ni khas ìwà dáadáa lọ́dọ̀ tí wọ́n ó ma bi muamalatil khalqi duna muamalatil khaliq ó ma lórí béèyàn ṣe fẹ́ máa ṣe sẹ́dá náà fi máa ń mọ̀ pé èèyàn dáadáa bọ́ bá ṣe ń wà sẹ́dá ẹgbẹ́ rẹ̀ ni àwọn kan ó fi mọ̀ pé èèyàn dáadáa ni ọ́ dúnà muamalatul khaliq wọn ò fẹ́ wo báwo ni ìhàtọ̀ ọkọ̀ sí ọba adẹ́dà bàbá ni wàlákin hadal fahamu qasirun wọ́n ní irú àgbọ́yé yìí àgbọ́yé tó kù púpọ̀ káàtó ni fa inna husnal khuluq torí pé níta ń pè ní ìwà dáadáa kama yakunu fi muamalatil khalq gẹ́gẹ́ bí èèyàn ṣe máa ń jẹ́ nírí látara ìwà tí èèyàn bá ń wù sáwọn ẹ̀dá yakunu aidan fi muamalatil khaliq bẹ́ẹ̀ náà ni èèyàn á máa jẹ́ nírí látara ìwà tí èèyàn bá ń wù sí ọlọ́run ọba tó dá ìdá. fọmọdún husnul khulq a jẹ́ wípé tọ́pìkì ìwà dáadáa idan tó bá rí bẹ́ẹ̀ معاملة الخالق جل وعلا ومعاملة الخلق أيضا ajabi pé تنقني ودادا pè ní ìwà dáadáa ojú tèmi àti ẹ gẹ́gẹ́ bí mùsùlùmí tá a gbọ́dọ̀ fi wò ó òun náà ni ìbáṣe wa pẹ̀lú ọlọ́run ìwà tá à ń wù sí ọba alkhalik ọba adẹ́dà jalla wa ala wa muamalatil khalq aidan àti ìwà eléyìí tí à ń wò sí ọba sí àwọn ẹ̀dá alkhalik creator alkhalko creators ìyàtọ̀ wà láàrin méjèèjì alkhalik ọba adẹ́dà alkhalk òun ò ní mọ́tì àwọn ẹ̀dá wàhálì masala yambagi an yutanabba alaha baba ní. ọ̀rọ̀ eléyìí tí a fẹ́ gbéyẹ̀wò yìí mas'ala yìí àkórí ọ̀rọ̀ yìí yambagi ó lẹ́tọ̀ọ́ ó ṣe pàtàkì an yutanabbaha laha ká pàkíyèsí ara wa sí i torí wípé ojú tí ọ̀gọ̀ọ̀rọ̀ ayé fi ń wo pé èèyàn níwà dáadáa òun náà ni bó bá ṣe ń ṣe sáwọn ẹ̀dá kódà kó láti fi wójú orí àwọn ẹ̀dá ó fi ń ọba adẹ́dà wọn ó sì gbà pé níwà dáadáa ni lápèjúwe wọn ní wọn fẹ́ máa dá owó kan wọn fẹ́ bọ̀ kún ládùúgbò gbogbo èèyàn wá ń dá ẹnìkan dá ẹ̀jẹ̀ mọ́ lọ́sọ́dọ̀ yìí ṣèyàn dáadáa bẹ́ẹ̀ ni ó dá nísìn kò ní dá èèyàn burúkú ni wọn wá ní ó dá kò sì dá ṣèyàn pàwọn èèyàn kọ̀ǹkúrò pé èèyàn burúkú ni wọn ní gbogbo tẹ́gbẹ́ rẹ̀ ṣe òun ò ṣe kí ni o òun ò ṣe àbí nínú ẹbí bàbá kú gbogbo àwọn yòókù làwọn fẹ́ ṣòkò oníkàlùkù dáwó nínú ẹbí ó lóun ò dáwó kàkà ara ni a kì í sọmọ dáadáa òun ọlọ́run ló jẹ́ ní kí bàbá bí rẹ̀ ó bí àwọn ọmọ mi tó bá pélé yìí nìkan náà bí ni ẹnìkan ò ní bí ẹran ni ọba yìí ṣòkò bàbá tó bí bí wọn ò ní bí ẹran bí ìgbà tí ẹran kú náà kàn kò sí kòtò bẹ́ẹ̀ ni ọba yìí ṣe lójú àwọn ènìyàn tí wọ́n lè kà sí yẹn dáadáa wọ́n ní kí ṣe yẹn dáadáa ṣèdú yẹn tó fi jẹ́ pé ọlọ́run ò fún ẹnìkẹ́ni láàyè láti define ta ni ẹni tí wà rẹ̀ dá ọlọ́run fún rẹ̀ ló sọ ẹ̀sìn Islam ló jẹ́ ká mọ̀ ta lẹni tí wà ẹ̀ dá ẹni tí wà ẹ̀ dá lẹni tí wà rẹ̀ dá sọlọ́run àkọ́kọ́ tọlọ́run yẹn ni ó fi dìtámì dáadáa rẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn mélòó mélòó sì lẹni táwọn èèyàn sọ pé èèyàn dáadáa ni pé lọ́dọ̀ ọ̀tọ̀ ọlọ́run kì í ṣe dáadáa mélòó mélòó sì lẹ́yìn táwọn èèyàn sọ pé èèyàn burúkú ni ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run ò lèèyàn dáadáa ní táwọn èèyàn ò fi fẹ́ràn rẹ̀ yẹn torí ìbàjẹ́ tí ò bá wọn ṣe òun ò fi ṣe kí ni òun ò fẹ́ràn rẹ̀ ẹ máa wọ̀ ọ̀gá mi lẹ́nu iṣẹ́ torí pé kò dáwọn èèyàn kówó jẹ tán bá ń ròyìn rẹ̀ ìròyìn burúkú ló fi máa ròyìn rẹ̀ torí kò dáwọn èèyàn ṣe kí kò jẹ́ wọn jalè so téèyàn bá fẹ́ fi ọ̀rọ̀ àwọn èèyàn dìtámì ta lèèyàn dáadáa ń gbà míì ó súnmọ́ kéèyàn ó ṣàṣìṣe mélòó mélòó lè yàn dáadáa táwọn èèyàn sọ pé èèyàn burúkú ni wọn ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí nígbà tẹ́ni yẹn bá wá lọ àwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ pé ah àti èèyàn dáadáa ni ẹni báyìí eléyìí wọ́pọ̀ lórílẹ̀‐èdè wa ṣò látara àdé eléyìí tá a bá fẹ́ sọ wípé èèyàn dáadáa lẹ́nìkan oníwàárí ni ó gbúdọ̀ jẹ́ oníwàárí sọ́lọ̀ ó sì tún jẹ́ oníwàárí sí àwọn ẹ̀dá. al في معاملة الخالق جل وعلا àkọ́kọ́ nú ẹ̀ kéèyàn ó ní ìwà dáadáa ní ìbálòpọ̀ èèyàn béèyàn ṣe ń bọ́ lọ́hùn ọba ọba adẹ́dàá lò jalla wa ala husnul khuluq fi muamalatil khaliq ọ̀nà wo lèèyàn lè fi jẹ́ ẹni ire sí ọlọ́run tó dẹ́dàá wọ́n ní ọ̀nà yìí yẹ́jùmọ́wó sàlẹ́sàtà umur ó kó àwọn nǹkan mẹ́ta kan sínú ṣùgbọ́n ẹlòmí ògùn gbàtẹ ní ká hùwà dáadáa sọ́lọ̀ sáwà àtọ́lọ̀ jọ ń gbé ni àbájọ múlé tira àbájọ wà lẹ́nu iṣẹ́ là ọ̀nà tí èèyàn lè fi jẹ́ oníwà dáadáa sí ọlọ́run tó dáyàn àwọn àfa wọn ní ọ̀nà mẹ́ta ló pín sí alákọ̀ọ́kọ́ tàlákọ̀ọ́ تلقي أخبار الله تعالى بالتصديق تلقي أخبار الله تعالى بالتصديق كين ó máa gba àwọn ìró tí wọ́n bá sọ pé ọlọ́run ló wí gbogbo ọ̀rọ̀ tán bá ti ní ọlọ́run ló sọ ọ̀rọ̀ yìí kéèyàn ó máa gba ọ̀rọ̀ yẹn lódodo kéèyàn má ṣe iyèméjì lórí ẹ̀. bọ́lọ̀ ń ṣe sọ yẹn bó ṣe rí náà ni ti sọ pọ́lọ̀ ń sọ tó sì fẹsẹ̀ rinlẹ̀ pọ́lọ̀ ń sọ ó dà kọ́rọ̀ yẹn yàtọ̀ sí ní táwọn èèyàn ń ṣe ni àbí látọ̀dọ̀ òṣìṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam àkọ́kọ́ nínú ìwà dáadáa sọ́lọ̀ ọ̀lẹ́ masalu ala ọlọ́run ló ní àpẹẹrẹ èyí tó ga jùlọ kí bàbá kan tó jó lóòdo òdodo ó sọ fọmọ rẹ̀ wípé ọmọ yìí bí nǹkan ẹ ṣe ń rìn bàbá ìrọ̀lẹ́ ń pa ìrọ̀ ah, lòún pa sọ àkàdà àbí kí bàbá ó sọ fún mi pé ọmọ èmi ni mo bí ọ ní ìrọ̀lẹ́ pa òun ah, lòún bí ọ ṣe lè sọ pé ìrọ̀ lòún pa ẹ̀rí wípé ìwà tí ò dáa gbà òun ni. so ọlọ́run ọba ló ní àpẹẹrẹ yìí tó ga jùlọ kọ́lọ̀ sọ fún ọ pé òun ló dá ọ òun ní kọ́ ọ máa sìn ọ wá ń sìn nǹkan mi ìtumọ̀ ẹni sọ pé ọlọ́run ni ọlọ́run ní ọtí kò mu sì ìtumọ̀ ẹni pé zina ọlọ́run ní wasa ọlọ́run ni kò ni wọ́n ṣe ìtumọ̀ ẹni pé ìrọ̀lọ́run pa nìyẹn sòrò ẹni yẹn ẹ wá lórí wà dáadáa ni ẹni tó bá ti kọ́kọ́ wùwà burúkú sọ́lọ̀ kò lè jẹ́ èèyàn dáadáa so àkọ́kọ́ nú ẹ̀ òun náà ni kéèyàn gba ọ̀rọ̀ ọlọ́run kéèyàn gba lódodo kéèyàn má wọ̀ tún kó má wò sí má ti ní tọ́lọ̀ ń sọ lélẹ́yìí kí nǹkan yẹn ó sì rìnlẹ̀ nínú báyẹn. ẹlẹ́ẹ̀kejì tàlákì àkàmì yìí bi wa kéèyàn ó gba àwọn ìdájọ́ ọlọ́run bọ́lọ́run bá ti sọ pé ìdájọ́ nǹkan yìí báyìí ni ìdájọ́ nǹkan yìí báyìí ni eléyìí ẹ lè ṣe eléyìí ẹ lè ṣe eléyìí ẹ lè débẹ̀ eléyìí ẹ má débẹ̀ kéèyàn ó gba bi tẹ̀mfíìz wà tẹ̀tìbík tẹ̀mfíìz wà tẹ̀tìbík tùmọ̀kánná ni méjèèjì kéèyàn ó gbà pẹ̀lú mímọ ṣàmúlò ìdájọ́ tọ́lọ̀ yẹn ṣèdí nìyí tó fà á lé ní Islam ó ní ìdájọ́ lórí bàbá fẹ́ fẹ́yàwó nínú ìdájọ́ tó wà ń bẹ̀ ni wípé ẹni tó fẹ́ fẹ́yàwó yóò tọrọ obìnrin lọ́dọ̀ àwọn wo àwọn tó ní tí wọ́n bí ọmọ obìnrin yẹn kì í ṣe pọ́kà pàdé ẹ̀ lẹ́sẹ̀ títì ó ti dìyàwó náà nìyẹn ọ̀gọ̀rọ̀ mùsùlùmí ìgbọ́n ṣe ń fẹ́yàwó sílẹ̀ nìyẹn àtàwọn tọrọ òye irú ẹni yìí ń sìn yìí kò síbẹ̀ ẹni sọ pé ó níwà dáadáa tó kò hùwà dáadáa sọ́lọ̀ torí pé òfin tọ́lọ̀ ń fi lélẹ̀ lórí ọ̀nà tí ó gbà fẹ́yàwó kò so nínú àmì pé èèyàn wà dáadáa sọ́lọ́run ó ní kéèyàn máa bẹ̀rù kí ni ìdájọ́ ọlọ́run lórí ìgbésẹ̀ tí mo fẹ́ gbé yìí tó bá sì ti mà á ó gbìyànjú láti tẹ̀lé ìdájọ́ tọ́lọ́ àmì pé ẹni yẹn ó ní wàárí sọ́lọ́run ọba ọba bí sọ́bùrì kéèyàn ṣe sùúrù wàrúbọ̀ kéèyàn sì yọnu kí ni àwọn àkàdàr àwọn kádàrà ń bẹ nígbà míì tọmọnìyàn ń fẹ́ nǹkan tó lé tọwọ́ rẹ̀ ò kó gbàgbé kádàrà ni ó ń bẹ nígbà míì tí àdánwò tọmọnìyàn òrò tó ṣẹlẹ̀ sí kó gbà bí sọ́bùrì kó ṣe sùúrù wàrúbọ̀ kó sì yọnu pé tọ́ òun gbà pé àmúwá ọlọ́run ọba ni eléyìí náà ọlọ́run ọba máa ń fẹ́ gbọ́ ntí ẹrúsìn rẹ̀ ó kọ̀kọ́ sọ tí àdánwò bá ṣẹlẹ̀ sí ọlọ́run ní ẹ̀yìn màláìka yẹn lọ gbọ́ nǹkan fi jẹ́ wípé arábìnrin kan anabi wa wa gbàtà obìnrin yìí ọmọ rẹ̀ kan kú yóò wá lọ síbi sàárè yóò máa sunkún lójoojúmọ́. ànábì wa lọ banjọ kan ànábì ní sẹ ah ìsibiri ṣe sùúrù wà tẹsíbi gbà fọlọ lórí ní tó ṣẹlẹ̀ obìnrin wa ní ìrẹ ànábì sọlọ sọ ànábì sọlọ àṣọlọ rẹ kà á ní fa iná kàlẹ́m tó sọ bí mo sọ ìbàdí òní kó wájú mi ní tó ṣẹlẹ̀ sí mi ò ṣẹlẹ̀ sí ọlójú ma sọ bẹ́ẹ̀ ànábì sì kó wájú lẹ́yìn ọ̀rẹ́ yẹn làwọn yẹn wá sọ fún pé ọ ẹni bá sọ̀rọ̀ yẹn ànábì ni sallallahu alaihi wasallam obìnrin wa lọlé anabi sallallahu alayhi wa sallam ó wà lọ́dọ̀ anabi pé òun ò mà anabi sallallahu alayhi wa sallam wa sọ fún pé innama sabru inda sadmatil ula anabi ní dáńpẹ ní sòwòrò ìgbà tí ṣẹlẹ̀ yẹn bá kọ ṣẹlẹ̀ dáńpẹ ní sòwòrò yẹn kò ní ìtẹ̀mọ́ra kò sì gbà fọlọ́ so látara àdé eléyìí eléyìí jẹ́ kó yé wípé nínú àmì pé èèyàn hùwà dáadáa sọ́lọ́hún òun náà ni ìgbà tí ń tọ́kàn bá pọ̀ tó bá ṣẹlẹ̀ kéèyàn sì sọ̀rọ̀ kéèyàn ó sì yọnu fún kádàrà tọ́lọ́ subhanahu wa ta'ala eléyìí àmì pé èèyàn ṣe kí ni o èèyàn hùwà dáadáa pẹ̀lú ọlọ́run kéèyàn má ṣe ọ̀rọ̀ sọ sí ọlọ́run ọba tó dáa torí pé wallahu a'lamu wa antum la ta'lamu ọlọ́run ló nímọ̀ jùlọ díẹ̀ ní nǹkan táwa mọ̀ nǹkan mìíràn bẹ tí ó wù ṣe pé aburú ló wà ń bẹ̀ fún wa nǹkan mi sì ń bẹ táwọn ní nífẹ̀ẹ́ sí tó yẹ pé ìbẹ̀rẹ̀ lọ́wọ́ ba òfòrè sí wallahu alamu wa antum la ta'lamu ọlọ́run ló nímọ̀ jùlọ àwọn ọmọ tó látara àdéhélé nínú àmì ìwà dáadáa pẹ̀lú ọlọ́run òun náà ní tí ọlọ́run bá mú un tí ọkàn kọ̀ wá kéèyàn ṣe kíni o kéèyàn ṣe sùúrù. هذه ثلاثة أشياء عليها مدار حسن الخلق مع الله تعالى wọ́n ní àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tá a sọ yìí lérí àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí madar ó ní ojúpọ̀ àwọn ìwà dáadáa pẹ̀lú ọlọ́run ọba tí ọ̀la rẹ̀ dá talaqi akhbarihi bitasbiq àkọ́kọ́ nú ẹ̀ kéèyàn ó gba àwọn ọ̀rọ̀ ọlọ́run àwọn ìró tọ́lọ́run bá fún wa ká lódodo bàáyìsù la yaqaw inda al-insani shakkun aw taraddudin fi tasdiqi khabar la azza eléyìí ni wípé làyàkọ̀ ìndàlẹ̀ ìnsà kò ní wáyé lọ́dọ̀ ọmọnìyàn ṣakún iyèméjì kò ní wá àwòtàrọ̀ dúdìn àbí kéèyàn ó máa lọ máa bọ̀ kọ́ máa ṣé kí n gbà ṣé kí n má gbà kò ní wá sẹ́mi èèyàn fi tasdiqi khabarillahi azza wa jalla lérí gbígbà lódodo àwọn làbárì àwọn ìró tí ọlọ́run ọba ọba adẹ́dà èyí tí ó bá fún mi eléyìí ni níta ń pè ní talaki akhbari hi bi tasdiq tí wọ́n bá ti sọ wípé ọlọ́run subhanahu wa ta'ala ló sọ nǹkan báyìí bọ́lọ̀ ń ṣe wí rèé èèyàn ò gbúdọ̀ máa ṣe kí ni o èèyàn ò gbúdọ̀ máa ṣe iyèméjì lórí nǹkan náà lẹ́hànà khabar Allah ta'ala torí pé gbogbo nǹkan tí ọlọ́run ọba ọba adẹ́dà tó bá sọ fún wa sọ̀dírù àní ilmi ìmọ̀ lọ́lọ́run fi sọ kì í ṣàìmọ̀kan torí pé n tó sọ yẹn ó yé jù wá lọ ntọ́lọ́wọ́n bá sọ yẹn ó ṣe kí ni o ó yé jù wá lọ ẹnìkanjọ́ kan ó ń béèrè béèrè wípé èé ṣe nígbà tá a máa ń kírun ṣe nígbà tá a fẹ́ ṣe sùjúd tó lè jẹ́ pé wájú orí báyìí lọ́lọ́ ní kí a máa fi kalẹ̀ kò sí jẹ́ pé káforí dólẹ̀ kánà ti òkè. Okay ẹ mọ̀ pé tí wọ́n bá bìyànjú ẹ̀ kí ló dé àmọ́ àbámọ́ ibi tó fẹ́ sùjúd tó fẹ́ bó ti fẹ́ ká ṣe náà ẹ à ń kíyà ilà àti lè máa fi kí mẹ́rin káàfin àfi lè máa fi kí mẹ́jọ bọ́lọ̀ ń ṣe ní ká máa ṣe náà àgbà bẹ́ẹ̀ ṣùgbọ́n bó ṣe rí òun tá a ṣe gbà òun tí ọlọ́run bá fi àwọn ìdí tóun fi ní ká ṣe bẹ́ẹ̀ tó bá fi hàn wá á gbà wípé kò wà accidental àwọn ìmọ̀ pamọ́ fìdí tọ́lọ́run fi ní ká ṣeun ṣùgbọ́n díẹ̀ ló lè yé wa ń bẹ̀ ọlọ́run yẹn ó yẹ wọ́n béèrè béèrè yìí lọ́wọ́ ẹnìkan àgbà nínú àwọn onímọ̀ ètò ìlera ni medical doctor consultant nípa ọpọlọ ó wá ní ọlọ́run ló nímọ̀ jùlọ lórí gbogbo nǹkan tó bá ní ká máa ṣe ṣùgbọ́n pẹ̀lú ìwọ̀nba ìmọ̀ ìjìnlẹ̀ tí òun ní òun rí wípé gbogbo téèyàn jẹ́ láyé téèyàn bá lè yàn mọ̀ nǹkan ìpéwájú bíi náà ni pé ìdí nìyí tó fi jẹ́ pé ẹni tó bá kọ́ fi wájú bíi tó fi gbá nǹkan ní tó súnmọ́ ni kó gbàgbé gbogbo nǹkan tó bá mọ̀ gbogbo nǹkan tó bá mọ̀ pátá yóò gba gbogbo ẹ̀ tó bá fi gbá nǹkan gbé tó bá ti pọ̀ jù gbogbo tó mọ̀ láyé nígbà yẹn pé bẹ́ẹ̀ ni wọ́n stọ̀ gbogbo ẹ̀ níbi iwájú bí inú egun bí inú ẹ̀ ni yóò gba gbogbo nǹkan tó mọ̀ pọ̀n wá wò pé a jẹ́ pé gbogbo ń tá a jẹ́ pátá náà la fi ń sọ fọ́lọ̀ pé a jẹ́ kankan níwájú ẹ̀ ẹ wo bó ń ṣe gbé tùmọ̀ ẹ̀ wá èyí tó sì sọ yẹn kékeré nú ẹ̀ òun lórí sọ̀hún àìmọye ìtumọ̀ tó wà ń bẹ̀ tí ò lè yá wa so ìdí yẹn tó fi jẹ́ pé ọlọ́run ò ní sọ nǹkan kan bí ò tí ì yé wa ń sìn tó bá yá á padà mọ̀ wípé àlà ilmẹ̀ lórí ìmọ̀ ọlọ́run ọba subhanahu wa ló fi sọ. anabi sallallahu alayhi wa alihi wa sallam anabi ni la yashrabanna ahadun minkum qa'ima anabi ni ẹnikẹ́ni nínú yín ẹ má máa mú mi nínà o lóòrò ẹ má mú mi lóòrò ẹgbẹ́ yẹn lè wẹ àyẹ̀wò lóde ṣé téèyàn bá mú mi lóru kò ní lọkùnrin ṣé yọ jáde mú ni àbí ṣùgbọ́n ọ̀rọ̀ táwọn ẹbí sọ̀hún bó ṣe sọ̀hún òdodo ni o àgùdọ̀ mọ yẹ̀wò yẹ̀wò báyìí ẹ rí i pé tá a bá wà àwùjọ wa lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú ọ̀rọ̀ báyìí ọwọ́ òsì ni ó tó fi mú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn rágólí ẹ máa wo yòóde ní tí mo sọ yìí mo ti ṣàkíyèsí ẹ̀ gan-an ẹ máa wo gbogbo occasion táwọn yẹn bá ti jẹun tán tábà ti mú kinní ragolis water yẹn ọwọ́ sí ni ọwọ́ sí ẹ lọ ní tí mo sọ yìí ẹ lọ sọ àkíyèsí ló pọ̀lọpọ̀ àwọn ọwọ́ sí báyìí ni wọ́n fi gbé kódà ẹlòmíì nínà rò tẹ bá sọ pé ànábì kíni kíni gbogbo nǹkan ṣé mo ti wá di kèfèrí <laughs> ó di kèfèrí àmọ́ ntó nígbàgbọ́ ní ọ̀rọ̀ tánàbì sọ yẹn ẹlòmíì ò ní pé kò míìn kò míìn ẹni ó míìn mẹ́wàá recently wọ́n padà ṣiṣẹ́ lórí ìmọ̀ ìjìnlẹ̀ nípa pé bẹ́ẹ̀ ni ẹ ṣe kọ́ ẹ́dì nǹkan yẹn ni wípé ẹni tó mú destroy life ààrẹ ìmọ̀ mú mi ní ìnàró wípé ẹni yẹn ó ń para rẹ̀ díẹ̀díẹ̀ ọwọ́ àṣà analysis jíjókòó bómi ó sì kọjá nínú òfin tó ṣe kó kọjá ó yàtọ̀ sí téèyàn tí yẹn bá mu ó ní bíbà tí yẹn bá mu iná sínú ni tí yẹn bá mu iná rẹ ṣùgbọ́n kì í ṣe kan nǹkan yóò ṣẹlẹ̀ ẹni tó wá kọ nǹkan yìí jáde gan kì í ṣe mùsùlùmí ní ẹni tó jẹ́ onímọ̀ ìjìnlẹ̀ nípa bómi ṣe ń kọjá nínú ìfọ̀n bí nǹkan ṣe ń kọjá náà fún ẹ wá gbàgbá náà sálàm tó sọ̀rọ̀ sọlọ àlẹ sọlọ sọ̀rọ̀ ànábì èyí ṣe scientist sọ ìdí ìyẹn tó fi jẹ́ wípé igbó ntọ́lọ̀ ń bá ti sọ. So, tọlọ́run lòdodo irọ́ ni gbogbo ìtókù nígbà kan tí obìnrin bá bímọ tí ọkọ rẹ̀ ọba rówó ra fúdù bí ẹni pé tọkọ rẹ̀ obìnrin mi lè torí ẹ̀ kọ́kọ́ lẹ̀ kódà àwọn obìnrin atúmọ̀ fi ṣe fáàrí pé ọmọ tòun ó ti di agolo fúdù méjìlá tó ti jẹ wọ́n wàá tún tò agolo rẹ̀ sínú ilé kán lè mọ̀ pé wọ́n rówó ra fúdù fúdù ah ọmọ yìí mọ ọ dàgọlù méjìlá ló ti jẹ ah ọlọ́run láti rí o nìkan nǹkan fáàrí tún ní gbà náà kódà àwọn atúmọ̀ gbé wá sí hospital gbà náà tí wọ́n wàá tà á ẹni tó bá ti bímọ wọn rà fún ra gift fún ẹni tó bímọ gbà náà wọ́n tún ra cowan bell cowan gate gbogbo ẹ̀yin tẹ́ ẹ mú <laughs> àwọn obìnrin bàbá fún wọn lọ́mú mọ́ àwọn ọmọ wa ń hùwà màálù káwó wọ́n tún tì wọ́n mọ́nú géètì world health organ bẹ́ẹ̀ sì ni àná ọlọ́run ti sọ nu Quran ọlọ́run àwọn ọdún lẹ́yìn ṣẹ́ni wàlúwàlúdàd yorùbíìnà àwòládàwùnà hàwùláyìn kàmìlẹ́yìn liman àròdà ẹ̀yìn yóò ti mọ̀ rọ̀dọ̀ gbogbo ògbà yàrá yìí ti wà ń bẹ́ẹ̀ o ọ̀gọ́dọ̀kọ̀ mùsùlùmí gan-an àlò. ṣùgbọ́n nísìn world health organization wọn wá dìde ẹsẹ̀ gbogbo hospital wọn á obìnrin kan tí ń fọmọ lọ́mú láti àti lè tún fi change orientation yẹn padà pé ẹ máa fọmọ yín lọ́mú kódà tí nọ́ọ̀sì mi bá rí lọ́sùn tó ń fọmọ wọ́n gba kí lọ́wọ́ obìnrin yẹn wọ́n sọnù abẹ́ẹ̀kọ́ wọ́n sọnù ah, ọ̀fẹ́ fọmọ world health náà ní control wọn àwọn náà ni wọ́n ní tẹ́lẹ̀ ṣé wọ́n padà sí ìdìtọ́ lọ́wọ́ àbọ̀ padà bẹ́ẹ̀ wọ́n padà bẹ́ẹ̀ àwọn ọ̀nà pé ọdún méjì gbáko at least six months ká má fi nǹkan kan là ẹ̀ tọ́mọ tó ń gbẹ bá ń gbẹ ọmọ omi ti wà ń bẹ ọmú yẹn ẹ̀ tó bá fẹ́ lóògùn kó má lóògùn oògùn ti wà ń bẹ ọmú táyà bá fún six months àwọn náà padà ń sọ yẹn túmọ̀ sí wípé ìgbà tọ́lọ́run ti kódà ojú tán fi wò ni pé àwọn ìyá oko tó ń gbé village náà máa ń fọmọ lọ́mú ṣùgbọ́n àwọn alákọ̀wé sẹ́rìlá káwáǹgé ìdí nìyẹn tó dé pé títí di ìsìn náà àwọn tí wọ́n sábà máa ń jẹ́ regular customer lọ́spítù àwọn ọmọ àwọn alákọ̀wé òun náà ni ẹ bá lọ́spítù ẹ máa rí ara gbọmọ wálé gbọmọ wálé gbọmọ nígbà tí yóò ráyè fọmọ lọ́mú ṣùgbọ́n ẹni tí bá ń fọmọ lọ́mú dáadáa kò lè jẹ́ regular customer so látara ọ̀rọ̀ tọlọ́hún kò ní yí padà tí yín ní ò máa change ẹ bá sọ pé kò dá lé nìyí kò sẹ́ni tí ó sọ fún yín tó bá tún dọ̀la ẹ padà gbogbo èyí tí wọ́n tún sọ ẹ má bẹ̀rẹ̀ kò sì bẹ̀rẹ̀ ẹ tún máa wò ó tó bá yá àwọn ni wọ́n tún máa sọ wípé bọ́ ọ bá ṣe bímọ sí lóṣù tó máa gbowó ní lọ́dọ̀ ìjọba àwọn kọ́ńtì tán ṣe bẹ́ẹ̀ wá ẹ má dàbẹ́ fún obìnrin tó bá tún yá ẹ tún padà wà máa gbọ́ wọ́n sọ female circumcision wọ́n pè ní genital mutilation gbogbo àwọn ọ̀rọ̀ yẹn náà látàtì lè fi kọ̀yìn àwọn èèyàn síbi ìtọ́lọ́run bá sọ ṣùgbọ́n kò sí bẹ́ẹ̀ yẹn ṣe lọ bó ṣe bọ̀ títí ẹ̀ sì tún padà síbi ìtọ́lọ́run ọba subhanahu wa ta'ala so ìdí nìyí tó fi jẹ́ wípé bíi ọ̀rọ̀ tọ́lọ́run lè ana khabara Allah ta'ala ọ̀rọ̀ tọ́lọ́run ti sọ pé bó ṣe yẹ kí nǹkan orí nìyí sọ̀dírún an ilmin ìmọ̀ lọ́lọ́run fi sọ fi í ṣe àìmọ̀ kan torí pọ́n mọ̀ bẹ̀rẹ̀ ó mọ̀ àárín ó sì ibi tí gbogbo nǹkan yóò já sí nìkan ló mọ̀ bá ṣe tó bí nǹkan yìí ṣe rí nìyí àbá sọ pé àfaramọ́ àbá sọ pé kò rí bẹ́ẹ̀ ìjọba wo kálukú ló léwu ṣùgbọ́n so nínú àmì pé èèyàn dáadáa sọ́lọ́run ti sọ nǹkan pé ṣé subhanahu asdaqul qailin torí pé ọlọ́run ọba tẹ́ ẹ rí yẹn òun lọ́ba tó mú ọ̀rọ̀ ọ sọ ju gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ lọ òun lọ́ba tó mú ọ̀rọ̀ ọ sọ ju gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ lọ ọ̀rọ̀ tiẹ̀ nìkan lòdodo òun ló sọ dodo jù nínú gbogbo ẹ̀ sọ̀rọ̀ kama qala Allah subhanahu wa ta'ala an-nafsi gẹ́gẹ́ bọ́lá wọn bá ti sọ nípa ara rẹ̀ nínú al-Qur'an ọlọ́run ní wa man asdaqu haditha ọlọ́run ní ta ni ẹni náà tó ọ̀rọ̀ tí ẹ̀dá bá sọ alìrírọ́ ń bẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tí ọlọ́run látòkè délẹ̀ kò sọ̀rọ̀ ń bẹ̀ òdodo ni tó bá wá rí bẹ́ẹ̀ wà láàzìmù tẹ̀sídíkì àkàbárì lá téèyàn bá sọ pé òun gba ọ̀rọ̀ ọlọ́run lódodo à ń yà kúnà ìsánù wá sẹ́kàn bí ha òun náà ni kéèyàn ò ní trust kéèyàn ò ní àfọkàntán nínú ọ̀rọ̀ ọlọ́run kéèyàn ò gbẹ̀mí lé kódà kí ó máa look otherwise kéèyàn dúró ànọ́rọ̀ ọ̀tọ̀ ọlọ́run yẹn kò sí yẹn lẹ́bí bẹ́ẹ̀ kéèyàn dúró tì bọ́lá wọn bá ní tọ́ bá ṣe báyìí bí ó ṣe rí lélẹ̀ tí ọba tí tọ́ bá ń dàbẹ̀ gbé kò tí ì rí bẹ́ẹ̀ mọ́kúrò mẹ́ dúró tí ń tọ́lọ̀ ń wù yẹn tọ́lọ̀ yẹn ni ó ṣe kí ni ó ṣẹ nínú ìwà dáadáa sọ́lọ́run ni kéèyàn má ṣe iyèméjì pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run subhanahu wa ta'ala mudafi anha kéèyàn ó sì máa kéèyàn ó máa sapá láti dìfẹ́ǹdì tọ́lọ́run ọ̀rọ̀ tọ́lọ̀ tẹ́nìkan bá sọ bákan rárá bọ́lọ̀ ń ṣe wíire rárá àlelò yẹn àní bọ́lọ̀ ń ṣe sọ òǹlẹ̀lẹ̀ kéèyàn ó máa sọ níbikíbi ìtọ́lọ̀ ń sọ òǹlẹ̀lẹ̀ ìtọ́lọ̀ ń wí òǹlẹ̀lẹ̀ ìtọ́lọ̀ ń ní ojódodo ìtẹ̀nìkẹ́ni lọ àmì pé èèyàn gbọ́ ọ̀rọ̀ ọlọ́run lódodo nìyẹn mujahidan biha bihaythu la yadkhulu shakk aw tashkik fi akhbarillah azza wa jal bákan náà èèyàn gbúdọ̀ máa sapá láti lè máa fi ẹsẹ̀ ọ̀rọ̀ ọlọ́run múlẹ̀ ní gbogbo ibi téèyàn bá wà nígbà tó ṣe wípé bí hayéṣu láyà dìkú lò ṣak iyèméjì kò ní wọnú ẹ̀mí èèyàn nípa ọ̀rọ̀ ọlọ́run outashkik àbí àwọn èèyàn kan tiẹ̀ ń bẹ wọ́n fẹ́ máa ń kó iyèméjì fi akhbari la tọ́lọ́mbá sọ̀rọ̀ kan wọn á fẹ́ kó iyèméjì sí yàn lẹ́mìí láti máa ṣe bóyá bóyá lórí ọ̀rọ̀ ọlọ́run wọn lè yàn gbọdọ̀ síbẹ̀ o wa akhbari rasulillah sallallahu alayhi wa sallam àbí àwọn tí òjíṣẹ́ ọlọ́run bá sọ fún wa. sọ tó bá rí báyìí ìwárí àkọ́kọ́ sọ́lọ́n tábàlì èèyàn jẹ́ ní eré sọ́lọ́n òun náà ni kéèyàn ṣe kí ni o kéèyàn ó gba ọ̀rọ̀ ọlọ́run tábà ti lọ́lọ́run ló sọ ọ̀rọ̀ kan kéèyàn ó gba ọ̀rọ̀ yẹn gbọ́ tọkàntọkàn kéèyàn má ṣe iyèméjì lẹ́rẹ̀ẹ́ àti ọ̀rọ̀ ìṣẹ́lá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wọn wà yìí dáa takhallaqa al-abdu bi hadha al-khulq ẹni tí ẹrú sin ọlọ́run tó bá ti sọ ilé yìí di ìwà rẹ̀ ẹ pé ìwà rẹ̀ onígbé bá ti ní ọlọ́run lọ sọ nǹkan kan èyí ò ju tọwọ́ èèyàn lẹ̀ ìgbà èmi ò mọ̀ bẹ́ẹ̀ mi ṣe ń ronú ìtẹ́fún gbàtà sọ pé ọlọ́run sọ báyìí kó ti parí náà nìyẹn àwọn mùmẹ̀ní ọlọ́run ọba ní tán bá sọ fún wa pé ọlọ́run wí báyìí ànábì wí báyìí kọ́ọ́lù sẹ̀mìnà fún àtàrà àwa ti gbọ́ àti ti gbà báwọn ṣe máa ń ṣẹlẹ̀ òun àti gbọ́ àti ti gbà àfọwọ́ Abubakar Siddiq radiyallahu anhu ìgbà tí wọ́n lọ bá Abubakar Siddiq wọ́n ní anabi sallallahu alayhi ó ní láàrin òru kan òun rìnrìn àjò láti Mẹ́kà lọ sí masjid al-aqsa ní jerusalem òru kan náà láti bẹ̀ òun tó ń gun sámà lọ òun tó fi tún padà wá kílẹ̀ tó má àwọn lárúbáwá ní àwọn ọ̀gbà ilé yìí o gbogbo ènìyàn lè sọ ṣùgbọ́n èyí tó wí irọ́ ni àbúrò lèyàn lè fẹ́rìn kódà wọ́n lọ bá àfọwọ́ abubakar wípé abubakar ò sì sí nítòsí nígbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ ìgbà tó wà lọ pàdé ẹ̀ tán nǹkan báyìí báyìí ló sọ abakiri ní sànàbì ló sọ wọn lànàbì ló sọ òdodo ló sọ wọn ni a ah, bó ló ṣe mọ̀ pé òdodo ló sọ olódodo ah, ló sọ ó ní tó jù yẹn lọ gan mo ti gbà gbọ́ lérí ẹ̀ wọ́n ní kí ni nǹkan náà àà ah, kùránì láàrin kádìjú káyà ànábì ó sọ fún mi nǹkan báyìí báyìí báyìí báyìí báyìí bó ṣe adẹ̀gbà gbọ́ lórí èyí ọwọ́ àtọ́pọ̀ ńlọ sọ́mọ̀ láàrin òru kílẹ̀ tó mọ́ èyí ò tó pọ̀ èmi ò sẹ́yìn méjì òótọ́ ló sọ ìdí yẹn tán fi pè ní Abubakar Siddiq nínú èdè lárúbáwá tán bá ní sọ́ọ́dìk olódodo ṣùgbọ́n tán bá ní Siddiq olódodo èyí ò tó bọ̀ àyà ní àgbékalẹ̀ èdè lárúbáwá ìyàtọ̀ ń bẹ láàrin sọ́ọ́dìk àti Siddiq Siddiq tó kún ní sọ́ọ́dìk lọ so látara nabi náà fi abakiri ní asidik nígbà tí wọn sọlá mi pè ní abakiri sidik sidik náà fi pè bẹ́ẹ̀ nìyẹn so yẹn túmọ̀ sí wípé àwọn sọ̀hábà ọlọ́run bá kó bá yọ́nú sí wọn àwọn ni wọ́n fi àfihàn ìwà dáadáa sọ́lọ́run jùlọ wọn ò sí èméjì lórí nǹkan tí anabi sallallahu alayhi wa alihi wa sallam tí anabi tànàbí mú wa. kódà nígbà tó dàbí ẹni wípé wọ́n fẹ́ mọ ẹ̀mí wọ́n fẹ́ mọ mè nígbà tí anabi sallallahu alayhi wa alayhi wa sallam níbi sulhu li udaybiya ìgbà tí anabi sallallahu alayhi wa sallam fẹ́ wọ ìlú makka láti lọ ṣe umra tọ́lọ̀ ń fi anabi lójú àlá ẹ́n pé anabi wọ makka anabi bá lọ ó kọ́ àwọn sọ̀hábà lọ́wọ́ àwọn kèfèrí nígbà tí wọ́n gbọ́ pànàbí ń bọ̀ wọ́n bá lọ rán ẹ́ sànàbí pé má o láyé ò lè wọ makka ànábì ní àbógun ah, wà afẹ́ wá ṣe umra ni wọ́n ní kò sáyé ànábì sallallahu alaihi wasallam ànábì wá rán Usman sí wọn kó lọ ṣàlàyé ní táwọn fẹ́ wá ṣe àwọn òbógun wà afẹ́ ṣe umra káṣí tó padà sí Mákà ìgbà tí Usman lọ wọ́n bá retí Usman títí wọn ò rí Usman inú bí àwọn sàhábà àfáwà Ali wà bẹ àfáwà Umar inú bí wọn wọ́n tí wọ́n bá lè pa Usman torí pé nínú òfin tó wà nílẹ̀ kódà nígbà jàhílíyà gan ẹni tí wọ́n bá rán kódà nínú àwọn òfin ogun nílẹ̀ Yorùbá ẹni tí wọ́n bá ní kó mú àrokò wọn ò gbúdọ̀ pa yóò jíṣẹ́ tí wọ́n rán yẹn yóò fi nǹkan yẹn lẹ̀ tí wọ́n bá sọ pé kẹ́nìkan ó wá lọ jíṣẹ́ àrokò fọ́ọ̀bá kan táwọn ọba yẹn wá mú sílẹ̀ tí wọ́n pa á ní tí wọ́n ṣe yẹn ó ti tako international law lórí ọ̀rọ̀ ogun nígbà yẹn so ìyẹn ló fà á sinzẹ́ pé kì í spy lẹ́ni yẹn officially ni wọ́n ràn lọ so yóò jíṣẹ́ tó fẹ́ jẹ́ fún wa wọ́n sì fi ilẹ̀ kọjá rẹ̀ kódà àwọn onídìí kẹ́kọ̀ọ́ ṣe tó fi padà láti lọ fún òun ti jíṣẹ́ wọn ìyẹn wà bẹ́ẹ̀ nígbà náà pé èèwọ̀ ni wọn ò gbúdọ̀ pa kódà fẹ́ pé lọ́dọ̀ àwọn mùsùlùmí náà ni wọn ò gbúdọ̀ fọ́ ọkàn yẹn ṣùgbọ́n gbà tí wọ́n retí òṣùmọ́ àwọn sàhábà wa sáré rẹ̀ sálà ń pé tí wọ́n bá lè pa Usman pé aláàjagun tẹ́lẹ̀ ni ájà o kò sí ẹni tó lè bá wọn sọ àwọn ọjà anábìsà sálà mi tọ̀ tó bá rí bẹ́ẹ̀ náà lóòótọ́ mo fara mọ́ ẹja ṣe báyà kí gbogbo wa wà gírè wọ́n bá lè pa ṣùgbọ́n ibi náà ti ń ṣe yẹn kò tí ì pẹ́ wọ́n bá rí Usman tó lọ́kàn ọba ń bọ̀ gbàdúrà Usman dé Usman ni wọ́n ní

ànímọ̀ bọ́ ju ah, àwọ̀ gbà bójú sí ọlọ́run ni ọ anábì ni ọyá ali wà pa rọ̀ṣọ́lù láyìn rẹ̀ ali ni láéláé àwọn ò lè parí òun gbà ló rọ̀ṣọ́lù láyìn rẹ̀ pé òun ò lè parí anábì ni kò lè ẹ júwe níbo ni wọ́n kọ́ sí torí pé anábì ò mọ̀ tó wà bẹ́ẹ̀ anábì ni ẹ wo sùúrù anábì sọ̀rọ̀ làásọ̀ anábì ni ẹ júwe rẹ̀ bọ́ọ̀dì júwe rẹ̀ anábì parí fún ara rẹ̀ anábì tó ti parí wọn ti parí àyè ìjà máa sọ yòókù wọ́n ní àkọ́kọ́ àwọn èèyàn àwọn tó bá ti wá sí Madina tá fẹ́ gba Islam kánàbí ò dá wọn padà sí Maka wọn ò gbọdọ̀ gba Islam anábì ló ń fara mọ́ àwọn èèyàn tiẹ̀ tó bá wá Maka wọn ò dára wa àná rìlíìsì wọn ṣé ẹgbẹ́ tó yẹ kí wọ́n sọ náà ni pé àwọn èèyàn tiẹ̀ náà tó bá wá á dá padà ẹ wá bòsí anábì ni mo fara mọ́ ah àwọn sàlùwà ni ah, nígbà tá a sàlùwà ni pé àwọn alam takun rasulullah so èso òjíṣẹ́ ọlọ́mọ ni ẹ wọ àwọn sọ̀hábà anabi ni ana rasulullah òjíṣẹ́ ọlọ́mọ bá ní mi anabi wa ń tẹnu mọ́rọ̀ ni òjíṣẹ́ ọlọ́mọ bá ní mò ń ṣe òjíṣẹ́ ọlọ́mọ bá ní mò ń ṣe ẹ̀mí àwọn sàbí wálẹ̀ lójú ẹsẹ̀ yẹn ni a kò lè sọ àwọn kan mọ́ so ojúmọ́ ẹ̀fọ́ àwọn bẹ̀ ni pé tó bá ṣe wípé kí àwọn nǹkan tó fẹ́ rúyàn lójú tó bá tó ìdí ọwọ́ tí ń tọ́ yẹ káwọn Umaru sọ fáwọn ọ̀tẹ̀lá nàbí mu tẹ́gbà àwọn Umaru rò pé kí ni ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀mí ó yà sùn ni wọ́n mọ àwọn yẹn náà mọ àwọn Umaru Umaru ò gbúdọ̀ wọ́ bẹ́ẹ̀ gbogbo bá ní láwọn pọ̀ tó ń ná kì í ṣe pé kì í ṣe pé kí nǹkan má lọ àwọn náà mọ̀ gbàtí mọ̀ àwọn dápẹ́ ti jà ní kò tó bẹ́ẹ̀ mọ́wọ́ lòun kàn ń sọ amálẹ̀ pé kàmọ́jà kàmọ́jà kàmọ́jà ṣùgbọ́n ìtàwọn ń wò yìí báyìí ṣé kì í ṣe yẹpẹrẹ nìyí ìròjìṣẹ́ Ọlọ́run ànábì ní kì í ṣe yẹpẹrẹ ànábì ní ẹ ṣe sùúrù ànábì ní bí wọ́n ṣe pa mí láṣẹ ni mo ṣe ń sọ yẹn kì í ṣe pé fẹ́ẹ́ ló tèmi ná torí pọ́lọ́ ti mọ̀ wípé gbogbo ohun tí wọ́n ń sọ yẹn ànábì ó padà wọ mọ́kà ànábì padà tún wá wọ mọ́kà àmínàn mutma'inna tí ò tiẹ̀ sí pẹ̀lú rọrùn ànábì padà wá bẹ̀ ṣùgbọ́n nígbà tá a wí yìí in tó lè kó ìrújú sẹ́mi èèyàn débi pé èèyàn ó fi pe ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run ní ọlọ́ ó níjọ́ náà àwọn sọ̀hábà wọ́n ṣe dáadáa sọ́lọ̀ wọn ò ṣe kí ni o wọn ò wọn ò pẹ̀rọ ọlọ́run nírọ́ ọlọ́run bá sọ pé minal mu'minina rijalun sadaqu ma ahadu Allah alayhi faminhum man qada nahba wa minhum man yantazir wa ma baddalu tabdila ọlọ́run ní ó ń bẹ nínú àwọn olùgbàgbọ́ òdodo àwọn sọ̀hábà sọ́dàkù mà á àdùnlọ́ àlẹ́ yìí wọ́n sòdodo wọ́n wùwà rẹ̀ pẹ̀lú ọlọ́run ní tí wọ́n tọ́lọ̀ bá ti sọ wọn dúró lérí ẹ̀ fàmílì wọn máa ń kọ́dọ̀ làbà ó ń bẹ nínú wọn tó yẹ pé lórí nǹkan yẹn ló tán sí fàmílì wọn máa ń yẹn tẹ̀lé ó sì tó ń bẹ nínú wọn pé táwọn ọba kú náà orí eléyìí náà làwọn fẹ́ kú lé lórí wọn máa bá dẹ́lu tẹ̀bùdì là wọn ò yí ìpinnu wọn nípa àgbàgbọ́ tí wọ́n nínú ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ wọn ò yí padà ṣùgbọ́n lẹ́ni mùsùlùmí ní tó jẹ́ ẹ máa rí mọ́tálásí ni pé rí ń jẹ́ àbàtì rí ń bò tọ́ba ṣe díẹ̀ kẹ́rẹ́ báyìí ẹ̀ rí mọ́ àjọ dáhùn tí ń kírun náà iṣẹ́ ti bọ̀ nínú kankan ẹ̀yìn ló mọ̀ ó lè lọ gbà á ah, àrí múlá láti ẹ̀yìn mọ́tà sí òòlù wọn wà iṣẹ́ bọ́ lọ́wọ́ láti bí ọ̀sẹ̀ kan ta kírun àwọn sáwà la gba iṣẹ́ lọ́wọ́ ẹ̀ bí ẹni pé irun tí ń kí yẹn ni iṣẹ́ fi dúró so àwọn tá a fi yàtọ̀ sáwọn tó ṣáájú yẹn ẹlòmíín sì ń bẹ tó bá rí jẹ tán lẹ́ẹ̀mí rí mọ́tàlásí mọ́ àwọn èèyàn pé sọ́nà méjì ẹlòmíín tí ọba ní lẹ́ẹ̀mọ́ rí tí ó máa ṣe tọ́lọ́mù tí o múra kankan tí o máa ṣe tí máa ṣe arákùnrin kan jọ kan déèyàn fi máa ń pé ẹ̀dá ọlọ́run nìkan ló mọ̀ wá ẹlòmíín bẹ kọ́mọ̀ ní pọ̀ nkọ́ra máa ní díẹ̀ díẹ̀ ń ọlọ́run mọ̀ pé n tó lè fi wà ni ọlọ́run ò ní pọ̀ yọ̀rọ̀ máa ṣẹ́ fún díẹ̀ díẹ̀ wà máa ṣàdúrà kó pọ̀ kó <laughs> ẹlòmíín sì ń bẹ kọ́pọ̀ yẹn ní òfin wà àlìjẹ́ náà ọlọ́mọ kó ní kó pọ̀ yẹn ní òfin rí sí àlìjẹ́ náà sí wa ń sọ mílíọ̀tà àlẹ́ arákùnrin tí mo ń sọ ìjọ náà ojú kò mọ́ sí gbogbo dé báyìí <laughs> wọ́n á sọ̀rọ̀ ah, ọ̀nà ọlọ́run nínú máa ṣe tó bá dé báyìí ọwọ́ ọ̀rọ̀ lẹ́ báyìí kéèyàn wá bí ọba àjọ club kò máa ṣe fàájì pẹ̀lú àwọn guys kò máa ṣe ẹni tí ń sọ̀rọ̀ yìí o pọ́lọ́wọ́ báyìí lójú kò mẹ́ta sí látẹ̀yìn irun zuhuri ó jókòó di àlàásìrì ni o ó bá dé mo ní mo wá yọ sọ gbé ẹ̀dọ́ la bá tún di ilé ọ̀rọ̀ wa lẹ́yìn àwọn tó kọ́ wà ní tasuya you god ẹ̀dọ́ ṣe fàájì ọ wá sọ gbé ẹ̀dọ́ mo ní ah, ẹ̀ gbọ́ náà ẹ̀ sí ẹ̀ sọ kákírun. <laughs> gbogbo ń tẹ́sán látàárọ̀ ẹ kẹ́sì kìíní kan kẹ́sì kìíní kan èyí tí ẹ fi kàtẹ́ wá kírun ẹ fi yẹn sí mi ah ó ní ọkọ lọ́wọ́ sàánú ah owó kò ì dé o <laughs> mo wá sọ fọ̀rọ̀ tí mo sọ ẹ̀ mo ní ẹlòmíì ń bẹ kọ́ ọmọ rí térétéré báyìí ọlọ́run ti mọ̀ pé ó lóòjò kó mọ́tàlásí òun sàkà fún láì tóun sì bá dá yìí bóyá térétéré òun tóun rí òun ó súnmọ́ kọ́lọ́run rí wípé ihun tó fi wà lìjánà náà ni já máa bọ́ ọ sínú bọ́ ọ sàdúrà dọ̀la kò lè pọ̀. ìgbọ́lọ̀ ti rí wípé àwọn ní kì í ṣe bẹ́ẹ̀ mọ́ náà ló fẹ́ náà rẹ̀ sọ mo ní bóyá tó bá pọ̀ bóyá ìtọ́ ọmọ ṣe náà ló ti sọ yẹn sọ àkàdá látara àdé a ò gbúdọ̀ máa ṣe iyè méjì nípa gbígba ọ̀rọ̀ ọlọ́run subhanahu wa ta'ala lódodo a ò gbúdọ̀ ṣe iyè méjì lérí ẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba n'i falahu ashuru amsalha ẹni tó bá ṣe dáadáa ẹyọ kan báyìí mẹ́wàá lọ́lọ́wọ́ fún ọlọ́wọ́ padà fún lápèjúwe ó fi ten ó fi one thousand naira ṣètọrẹ àánú ìyẹn túmọ̀ sí wípé ọlọ́run yóò fi kíni o yóò fi ten thousand naira yóò fi rọ́pò fún ọ ó tún lè jùlọ ẹ̀ lọ so ẹni wá fi one thousand ṣètọrẹ àánú ọgbọ́sẹ̀ gbọ́rọ̀ nǹkan gbà ń gbọ́rọ̀ ọlọ́run lódodo wọ́n wá ṣe fi ṣèbí ilẹ̀ ah one thousand jẹ jẹ bọ́lọ̀ ń dókòwò ọba fi one thousand lẹ̀ ó retí kílẹ̀ ọ́fíìsù ten thousand wọlé ó retí ten thousand wọlé ọ̀sẹ̀ kan ten thousand wọlé oṣù kan ten thousand ah ọ̀rẹ́ ẹ wo ah ẹ̀ka máa dọ́gbọ́n mú yàn mọ́lẹ̀ ni o ah! ebi ẹni mẹ́wàá sọ̀rọ̀ yẹn dẹ̀ tú báyìí ó tú ìwọ ni òye àbí ó tú ó tú ìwọ ni òye sotiye ntí òfin jó yíyọ ọ̀kan nu méjì náà ni ìmọ̀kọ́ jẹ́ minus or plus ọ̀nà wo ló fi lè jẹ́ plus plus ni wọ́n ń wò kí ten ó wọlé ṣùgbọ́n àdánwò ten nìkan tó fẹ́ ṣẹlẹ̀ tí wọ́n yọ kúrò mbẹ̀ ìwọ ma àdánwò ten kan tó yẹ kó ti yẹ kó wọlé ìwọ ma ọ̀sà àdìgbò mọ́tò lọ mo fẹ́ dọ́jà ọlọ ọjà o sì padà mọ́tò ńlẹ̀ nìkan gbé jáde tó fi pààyàn báyìí tọpọ̀ ọlọ́kadà ìdí nsáré lọ ọjà kí n padà lọ́lọ́kadà bọ́ síwájú lọ́pọ̀ ọlọ́kadà. ìwọ owó gbogbo èèyàn ọwọ́ á ní owó ojú ìjọ kìíní ten ò wọlé ìjọ kejì ọ̀sẹ̀ kan ten ò wọlé ah èyí tó ti ju ten <laughs> ó ti wọlé. sọ ìdí ìyẹn tó fi jẹ́ pé má ṣe iyèméjì a gbọ́dọ̀ nígbàgbọ́ òdodo nínú ọ̀rọ̀ ọlọ́run subhanahu wa bọ́ba sì sọ wọ́n ní wa idha takhallaqa al-abdu bi hadha al-khulq tí ẹrú sìn ọlọ́run tó bá ti lè sọ eléyìí di ìwà rẹ̀ amkanahu an yadfa'a kulla shubha eléyìí yóò rọ̀ lọ́rùn láti lè máa bìdànù gbogbo ìrújú táwọn èèyàn lè máa gbé síwájú ẹ̀ tí òfin ní gbọ̀rọ̀ ọlọ́run lódodo yóò ti dànù yorùdùá alimọ̀gìrìdùn àwọn ìrújú tí àwọn oníbàjẹ́ tí wọ́n máa ń kó sínú àlá àkàbárì láì wa rasuli sallallahu alaihi wasallam àwọn ìrújú táwọn kan máa ń kó wá sínú ọ̀rọ̀ ọlọ́run àtọ̀rọ̀ òjíṣẹ́ rẹ̀ èyí ò lè máa ju gbogbo ẹ̀ dànù. sawa'an akanu minal muslimin ìgbà mi ń bẹ ó lè jẹ́ pé látọ̀dọ̀ àwọn mùsùlùmí wá gan alladina ibtada'u fi dinillahi ma laysa minhu àwọn tí wọ́n máa ń dàdà dálẹ̀ nínú ẹ̀sìn ìtọ́lọ́hún ọ̀sọ́ wọn ò lọ́lọ́hún sọ ìtọ́lọ́hún ọ̀sọ́ wọn yìí túmọ̀ ẹ̀ padà ó lè jẹ́ látọ̀dọ̀ wọn náà bá ti ń gbé wá èyàn ó lè dànù ìrọ̀ ìdẹ́ ìsọ yẹn ọlọ́run sọ bẹ́ẹ̀. amkanu mingeri muslimin ó sì lè jẹ́ pé látọ̀dọ̀ àwọn tí wọ́n ṣe mùsùlùmí alladina yulquna subha fi qulubil muslimin àwọn tí wọ́n máa ń ju ìrújú sẹ́mi àwọn mùsùlùmí ọ̀nà ìbí wọ́n ti ní wailun lil muslimin ìgbé gbogbo ẹ̀yìn dẹ̀jẹ̀ wọn sọ wà ń bẹ̀ wàá wo ó ti ẹ̀ nígbà tó ṣe wípé aláìmọ̀ká òun náà ni èèyàn gbúdọ̀ nígbàgbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ nínú ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala àti ọ̀rọ̀ ìṣẹ́lá muhammad sallallahu alayhi wa alayhi wa sallam àfààní wal nadrib li dhalika mathalan àfààní ẹ̀jẹ̀ ká fún yín àkójúwe kan nínú ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam tó ti kú ẹlòmíì bọ́ bá tiẹ̀ gba ọ̀rọ̀ yẹn gan kì í lè fẹ́ sọ ní gbangba wọn ni sábàtà fi sahih bukhari ó fẹsẹ̀ rìn lẹ́nu tí wọ́n afọ́ imam bukhari min hadith abi urayrata radiyallahu anhu nínú hadith afọ́ abu urayra ana nabiyya sallallahu alayhi wa sallam qaal anabi sọ báyìí pé idha waqa'a adh-dhubabu fi sharabi ahadikum falyughmishu thumma liyanzi'ahu fa inna fi ihda janahayhi da'un wal ukhra shifa'un òṣèlá muhammad sallallahu alayhi wa sallam ó ní ìdáwákọ̀ adubab fi ṣàrọ́bì ahadikum tí èsìn tó bá bọ́ síbi nǹkan kan tẹ́ ẹ fẹ́ mu yálà ojú omi yálà ojú ẹ̀kọ́ yálà nǹkan tó bá fà jẹ́ nǹkan mímu falyudmithu ẹ tẹ èsìn yẹn rì síbẹ̀ fún maliyẹ̀ zaahu ẹ tètè ẹ tètè fàdáre fàyín náà fi ìhìdá jàǹdà àyè torí pé ìdí tí mo fi ní kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ ní bí ọ̀kan apá kan níbi ìyẹ́ ẹ̀sìn dáhùn ibẹ̀ ní ti máa ń kó àìsàn wàl ukhra shifa apá kejì ibẹ̀ ní ìwòsàn rẹ̀ wà. ẹ wá wà ní public bóyá kan bẹ́ẹ̀ ṣe ṣe wọn bẹ̀ ló ń tibọ̀ ló ń tibọ̀ àwọn ènìyàn àfa ah, àyẹ̀wò ló dé <laughs> ànábì lọ sọ ẹ ẹ ẹ bí wọ́n gbé ẹ ẹ má máa stress yín bí. sọdọ àánú nínú sọ yìí Bukhari àwọn afẹ́ ẹ̀ dákun ẹ gbé gbogbo ilé kò bá yé ìsìn mu má. wàllá ìwọ ni nǹkan sọ pọlọ rẹ ọ̀rọ̀ ànábì kò sọ̀rọ̀ mbẹ sallallahu alaihi wasallam ọ̀rọ̀ ànábì kò sọ̀rọ̀ mo láǹfààní àti mo kọ́ sorry mo mo wá mo mọ̀ọ́mọ̀ fẹ́ káwọn èèyàn pariwo ni mo wá lẹ̀ mọ́ notice board ní faculty mo lẹ̀ mọ́ bẹ́ẹ̀ mo sì lẹ̀ mọ́ bẹ́ẹ̀ àwọn kọ̀ọ̀kan tó ń jẹ́ àwọn bàbá medical students àwọn kìíní kankanka ń kọ́mẹ́tì síbi ẹ̀gbẹ́ rẹ̀ wọ́n ń ṣe kìíní kan kìíní so barbaric kìíní kankanka ẹnìkan wá pàdé ẹ̀ òun medical student náà mo ní ah, mo ní ọ̀rọ̀ òṣìṣẹ́ láwọn ọmọ sọ́lá ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ fẹ́ proof ẹ̀ scientifically gan kò ká wá báwọn yorùbá ti sọ yẹn bó ṣe rí nìyẹn but let me tell you ẹni tó bá ní àwọn àìsàn kan ká ní kòkòrò kan ní máa ń gbé àìsàn kan sí yàn la ṣe bí kòkòrò yẹn náà ní ó fi ṣe fásìn rẹ̀ ó ní bẹ́ẹ̀ ṣe rọrọ yẹn kọ̀ wá máa jẹ́ sọ́mọ́ tá a bá ní àwọn àìsàn kan bẹ tí kòkòrò kan lè fà kòkòrò yẹn náà ni wọ́n fi ṣe fásìn tí wọ́n fún yàn sódà tá bá ti tẹ nǹkan yẹn sí yàn lára tí nǹkan yẹn bá fẹ́ padà sí èèyàn ara èèyàn ò lè recognize kìíní yẹn láti fight nǹkan yẹn padà nítorí bá ti lè máa apply èèyàn ẹni tó bá ní ẹ nìkan ní polio polio polio yẹn náà ní vaccine yẹn náà ẹ ọmọ ní kí lorúkọ rẹ kòkòrò tí máa ń sún sọmọ lára yìí measles measles yẹn náà ní èyí tí wọn measles náà náà tẹ̀sí lára òun náà ni mo ní tí mi bá ṣe medical student èyí ń táwa mọ̀ o ó ti tó láti lè mọ̀ wípé tánàbì bá ní etí òun náà ni òun náà ni ìwòsàn rẹ̀ ọ̀rọ̀ yóò tako ká tó wá sọ wípé lẹ́yìn ọ̀rẹ́ yìí wọ́n padà wá proof ẹ̀ láàrin ara wọn pé it's true pé ìyẹ́ kan náà ní ń gbé àìsàn ìkejì ibi tí ìwòsàn wà náà yẹn ànábì ò sì lọ University of Toronto ànábì ò lọ Cambridge kò lọ Oxford kò lọ Harvard University wàmáyé ń ti kó wá nílẹ̀ hawa in huwa illa wahyu tí ò bá tí ì yé yín lé ní kò yé yín ni tó bá yá yóò padà wá yé ọ̀rọ̀ anábì sallallahu alayhi wa sallam èèyàn kì í ṣe iyèméjì lórí ẹ̀ wọ́n ní fàáda kábàrú rasulillah sallallahu alayhi wa sallam wọ́n ní bá anábì sọ fún wa yìí wa huwa fi umuril ghaib nínú àwọn nǹkan tó pamọ́ tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ni la yantiqu anil hawa anábì kì í sì sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ nù wa yantiqu bima awha Allahu ta'ala ilayhi èyí tí ọlọ́run tó bá fi ránṣẹ́ sànàbí sallallahu alayhi wa sallam tọ́lọ́run bá ní kó sọ nǹkan yẹn náà ní máa ń sọ ọba làákàyè rẹ mú o kò bá làákàyè rẹ mú o ìtọ́lọ̀ bá ti ní ká nàbí ò sọ kò náà lànàbí ò sọ. lè anna u torí pa nàbí ẹ̀dá ni la ya'lamu wal bashar la ya'lamu al-ghaib ò sì lè máa tó pamọ́ tọ́ba fi lè má nàbí tó fi sọ nǹkan kan tó dẹ̀ jẹ́ pé nǹkan yẹn pamọ́ tẹ̀ mọ̀ pé òun kọ́ ló sọ ọlọ́run ló ní kó sọ nǹkan yẹn balqad qala Allahu lahu ọlọ́run ti sọ nípa ànábì wípé kúl ìrẹ́ ànábì sọ fún wọn la aqulu lakum indi khaza'inullah ọlọ́run ìrẹ́ ànábì sọ fún wọn pé èmi ò sọ wípé gbogbo pẹpẹ ọrọ̀ ayé ọ̀dọ̀ mi ló wà o èmi ò sọ bẹ́ẹ̀ o ntọ́lọ́run ní kánábì ò sọ fáwọn èèyàn yẹn nígbà kan táwọn kèfèrí tí wọ́n sọ fáànàbí fẹ́ tọ́ba ẹ̀ fáànàbí ọlọ́run ni ọ́ ọ̀dẹ̀ fẹ́ ká tẹ̀lé ọ ṣé tá a bá tẹ̀lé ọ ṣé tá a dò lówó báyìí ẹ máa gbọ́dọ̀ ní tó ń ṣẹlẹ̀ ń ṣe nìyẹn ṣé tó fẹ́ sọ ní tá a ń wá síbi ìjọ yín ṣé a máa ríṣẹ́ ní tá a ń wá síbi ìjọ yín ṣé àwọn náà máa lo mọ́tò ní tí ń ṣẹlẹ̀ láyé ṣe nìyẹn prosperity òní kò sí spiritualism wa ló fi pé wọn ò bìkítà wọ́n lè pààyàn nítorí owó gbogbo owó tí orílẹ̀-èdè ó lò pátá ẹnìkan lè kó jẹ torí wípé intan preach fún wọn lè jọsìn náà bí wọn ò sì di multi-billionaire wọn ò tiẹ̀ sọ fún wọn pé wọn ò mọ̀ tiẹ̀ fún dọ́kà wọn ò sọ yẹn fún wọn. bẹ́ẹ̀ dẹ̀ ni gẹ́gẹ́ adé máa ń sọ gbogbo nǹkan tó èèyàn kó jọ nílé ayé jàmá ó ní iye ọdún tó fi kó jọ ó ní iye ọdún tó gbádùn ẹ̀ máa tó fi gbádùn ẹ̀ máa bọ́ bá sì ń gbẹ láyé yóò tó séèjì kan wọ́n máa bọ́ ọ lu ọ̀pọ̀ ẹ̀ ni o lè mọ́ gbádùn ẹ̀rọ súnà tọ́lọ̀ ni bẹ́ẹ̀ bá ròyìn onìkan jẹ̀mọ́ ọ yẹ kéèyàn ó ṣe pẹ̀lẹ́ lórí kíkó jọ nítorí pé wọ́n lọ́wọ́ àkáǹtì fún sùmọ́kó tó kò láyé gan àwọn míì náà mọ̀ bọ́ọ̀lù ìwọ lọ́pàdà àkáǹtì ẹni tó bá struggle láyé struggle struggle ọwọ́ aya age of thirty years ọya twenty five thirty ọya nìyẹn ó ti kó ìjọba kó jọ ọwọ́ àlòwọ̀ forty ó lòwọ̀ fifty ó lò wọ sixty tó bá ti lò wọ sixty wọn ó ti máa tó bá ti jẹ́ pé tó tún lu rẹ̀ dáadáa ni o ẹ máa ẹ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o náà wọn ó ti máa jù fún wọ́nì ẹ má máa jẹ ẹran pọ̀ mọ́ o ah, torí ká jẹran náà ló já sọ́ọ̀gù báyìí ṣe é wípé kò tí táàtì ló fi kó ẹnu kó lo táàtì ń bẹ̀ ń wọ́nì ó ti máa wà ẹ má máa jẹ ẹran àwọn ẹran tẹ́ ẹ máa jẹ ẹ má jẹ́ ò lọ́ra gbogbo ọ̀rọ̀ abẹ́rẹ́ kọ́kọ́ ìyá kò ń bẹ̀ so nígbà tó bá yáwọn òróró ẹ má jẹ́ ọmọ dín nǹkan tẹ́ bá fẹ́ ṣe ẹ má fi po sí funfun ọ ń Aha nìyẹn ìgbà bá yá bá ẹ kí kó kó lè àwọn nǹkan ah, gbogbo dúdú yẹn jìnnà sí o dúdú dúdú yẹn nǹkan tó tó ní kẹ́ máa jẹ ìjàmá sétorí tó ṣe wàhálà lé lórí náà ni ìgbẹ́ ac nǹkan ac ah, ẹ tiẹ̀ ẹ máa rí i pé ẹ wà ní òòrùn púpọ̀ hádà wà ẹni ìṣẹ̀lẹ̀ nìyẹn torí pé gbogbo ìgbà inú ilé ac ọ́fíìsì ac inú ọkọ̀ ac wọ́n sọ fún ọ lẹ́ẹ̀fí mú àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ẹlòmíì ò tí ì wọ fifty five years tẹ́ ẹ bá ti rí bàbá eighty years sọ̀rọ̀ jùlọ ẹ má wò wọn ẹ má ẹ má èsì má ọ̀dà then tó bá rọrùn fún yín láràárọ̀ ẹ má rìnrìn subhanallah tèmi torí kí mọ́tò lè máa gbé káàkiri ló fi lóríṣiríṣi ọkọ̀ òun tẹ afẹ́ gbádùn ara yín láàárọ̀ láti dídé fúta kẹ ẹ lọ kẹ ẹ tó padà kí ló kù mọ́. bó ṣe rí náà nìyẹn bó ṣe rí nìyẹn wọn ò ní bá gbádùn ara yín o ẹ máa ṣe báyẹn so àkàdà kò tí ì lò ọdún tó fi kó jọ kò tí ì lò tó gan tó ti di kó ti ń gbà wọ́n nì tó bá ń wọ seventy tó ń wọ eighty wọn ò ní ẹ má o a gbọ́ pé wọ́n bẹ ọmọ kékeré ẹ fún àǹfààní ara yín <laughs> ara yín lò. ẹ kàn máa jẹun báyìí tó ti yé ẹ̀sìn máa kẹ́ ẹ máa sùn kẹ́ ẹ máa jí ọ̀parí ọ̀parí then ẹ yọ oúnjẹ ọ̀sán kò ní oúnjẹ yín o àdáadáa ẹ má jẹun ẹ̀mẹ́ta pé mọ́ ẹ yọ oúnjẹ ọ̀sán tẹ́ ẹ bá ti jẹ ti àárọ̀ tó ti yé tọ́ba yìí ti ń di bí nǹkan bíi aago márùn-ún yẹn tẹ́ ẹ bá ti jẹ talẹ́ ẹ má jẹun kan mọ́ o tẹ́ ẹ fi sùn ẹ̀ka lè gbé so ẹ̀lẹ̀ lẹ́ bá ti jí ẹ wá twenty five litre omi kan sẹ́gbẹ̀ òun ní ká ẹ jí ó pọ̀ fẹ́ wà máa mu báyìí ní bá ń rìn báyìí yóò gbé ragolisi water lọ́wọ́ ọba rẹ̀ nígbà níta ní tó so oògùn owó torí ẹ̀ nìyẹn gbogbo àwọn ọkọ̀ oníyèsí yẹn àwọn àwọn ọ̀rẹ́ ọ̀bọ̀ síbẹ̀ àwọn ọmọ àwọn ọ̀rẹ́ ọmọ àwọn ọmọ àbúrò àwọn ọmọ àwọn ọmọ lójú ọlọ́run níbi àwọn lérè àwọn kọ́ ni àwọn mọ̀ ló ti wá ṣùgbọ́n òní àkáǹtì èdè nìyí tó fi jẹ́ wípé kéèyàn ó lè mọ mọ níwọ̀n jẹ́ kí tọ́lọ́run ó ráyè ń bẹ̀ tó o bá ti sọ pé kò sáàyè fún tọ́lọ́run yẹn táyé òun gan náà kò ní pẹ́ fi bọ́ọ̀ bá filẹ̀ òun kò ní pẹ́ fi ọlẹ̀ súnà bọ́lọ́run subhanahu wa ta'ala bó ṣe dálé ayé nìyẹn. àwọn tó wá ń sọ fún anabi sallallahu alayhi wa sallam wípé ah, ó dẹ̀ pẹ́rẹ́ lánàá bí ọlọ́run à ń tẹ̀lé owó là ń wà ọlọ́run rẹ̀ anabi sọ fún wọn qul la aqulu lakum indi khaza'inullah èmi ò sọ fún yín pé gbogbo owó ayé ọ̀dọ̀ mi ọlọ́run kò sí o ọlọ́run anabi sọ fún wọn àwọn kọ́ lùmọ́ lè hàgà rasul ya'kulu ta'ama wa yamshi fil aswaq irú anabi wo ni tiẹ̀ o tún lọ ọjà ọ táàfà mi tó gbé débi ń ṣe wáàsí ní ìsìn nìyẹn ìyàwó ń bẹ wọn èyí fi yẹn ròyìn àfa ìmọ̀ ni wọ́n fi máa ń ròyìn àfa ìmọ̀ náà fi ròyìn àwọn ànábì ọlọ àti àdáwa fi ṣẹ̀bi ìlera ìmọ̀ pa àwọn èèyàn sójú ọ̀nà ọlọ ọlọ́ọ̀ni rẹ ànábì sọ fún wọn kúl la aqulu lakum indi khazainullah èmi ò sọ pé gbogbo pẹpẹ ọrọ̀ owó tọ́lọ́hún ọba pèsè pátá ọ̀dọ̀ mi ló wà mi ò sọ bẹ́ẹ̀ o wala a'lamu lọ́gẹ́yìí láà mi ò sì sọ wípé gbogbo tó pamọ́ mi sọ pé mo máa wò ànábì nìyẹn o sọlá sọ ọlọ́run ní ànábì máa sọ fún wa bẹ́ẹ̀ bó o là àfa àti ẹ ti wá jẹ́ tó o sọ pé gbogbo tó pamọ́ kán máa bọ̀ àfa àrínú ròde wọ́n bẹ lórí rédíò tó ń mọ àná ẹ máa bọ̀ ó ti balẹ̀ jìgà sílùú àkúrẹ́ àfa àkíní kan ti dé ẹ máa kó sòrò yín bọ̀ àrínú ròde olùmọ̀ràn ọkàn ah! ẹ bọ́ lọ́ọ̀ nìyẹn gba afa kan dìde tẹ bá ti ń gbọ́ pé afa kan gbóná <laughs> ẹ kìlọ̀ kéèdè tí afa kan gbóná afa ṣe é gbóná nígbà tí èèpo ní malaria àwọn ká afa kan gbóná ẹ kíyèsí gbígbóná wọn <laughs> nǹkan mi ìdí wà ń bẹ ọlọ́run nílẹ̀ ànábì sọ fún wọn pé wàlá àlámùlẹ̀gẹ̀ ìbá mi ò mọ tó pamọ́ ànábì nìyẹn wàlá àkúlù lakum ìnìyàn malakun ànábì ni mi ò sọ fún yín wípé màlẹ́kà ni mi ò mi ò sọ bẹ́ẹ̀ o ọlọ́run rẹ̀ ànábì máa sọ fún wa in attabi'u illa ma yuha ilayya gbogbo ntẹ́mi náà ń sọ yìí ẹni tí wọ́n fi ránṣẹ́ sí mi pé kí n sọ ni mò ń sọ ẹ wo ọ̀rọ̀ tó mú ìtẹríba tó mú lọ́wọ́ tẹ́lẹ̀mí bá ń sọ̀rọ̀ ẹ máa yọ sọ̀rọ̀ bí ẹni pé kọ̀sẹ́ tó tún máa tó ń sọ yẹn má ká èyí ń sọ yìí àáfà àwo tún ni wọ́n bèèrè lọ́wọ́ ẹnìkan wípé nígbà tẹ́ ẹ sọ pé àwọn àfẹ́ ilé ìwọ̀n ìsàfóhùn súnà àfẹ́ ilẹ̀ Yorùbá àwọn wá ni àfàkàn wà lórí mọ́náhàjì súnà gangan ni ah pé òun ríra òun lẹ́yìn òun òun ò títí rí <laughs> mo ní ẹnu tó ti sọ yẹn náà ó ti yẹ kẹ́ ẹ mọ̀ pé òun gan ni òun lórí òpùrọ̀ tẹ́ mọ̀ ojú ẹ̀yìn ara tiẹ̀ tìyàn lẹ́yìn ìgbà tó òun ríra òun tán òun ò títí lè sọ àfàkàn kan subhanallah so látara àdìẹ lẹ́yìn. kò sínú ṣẹṣẹ ànábì sallallahu alaihi wasallam ẹ wo ntọ́lọ̀ ní kánábì ò sọ pé wala aqulu lakum indi khaza'inullah èmi ò sọ wípé gbogbo ọrọ̀ ilé ayé nìsọ̀pọ̀wọ̀ mi lọ́wọ́ àwọn wàlá a'lamul ghaiba ẹlẹ́ẹ̀kejì mi ì mọ ntó pamọ́ mọ wà bá ànábì ìròyìn ntó pamọ́ mi ò mọ ntọ́jẹ́ kọ̀kọ̀ ànábì ló wọ̀ mọ́ bákan náà wàlá aqulu lakum inni malakun mi ò sọ pángẹ́lì ni mi o èèyàn ni mi o mo sọ pángẹ́lì ni mi o in attabi'u illa ma yuha ilayya gbogbo ntẹ ẹni tí mò ń sọ tí mò ń tẹ̀lé in tí wọ́n ní kí n wí òun náà ni mò ń sọ èyí tó bá pamọ́ tí mo bá sọ ní ìdámọ̀ fúnra mi ọlọ́run ló ní kí Jibril lọ sọ fún mi tí mo fi sọ ṣé ẹ̀ mọ̀kọ́rọ̀ táwọn ẹbí sọ yẹn èyí ò lè sọ ànábì dọ́lọ́ pẹ̀lú bọ́lọ̀ ìjọba táwọn ẹbí sọ ṣùgbọ́n ẹlòmíì ń bẹ tí bá ti ń sọ̀rọ̀ ìsọ̀rọ̀ ọkọ̀ sọ́dọ̀lọ́ òun ni sọ gbà pẹ̀lú fọkànbalẹ̀ àá fún ọlọ́mọ ìgbé sóun lọ lọ́ọ̀ ni ìgbé á fún ọlọ́run fọkànbalẹ̀ <laughs> so ẹ rí i pé ọ̀rọ̀ sí ń sọ sẹ́ni ẹ bá wá bímọ à ah, sọ fún ọ pé ó bímọ a ti sọ fún ọ là gbogbo àwọn tẹ bá ti tán bá ti máa ń sọ̀rọ̀ báyẹn kódà kọ́lọ́hún fi ọ̀rọ̀ rẹ kan ṣe kò ń gẹ́ ọkàn ṣe kò ń gẹ́ ẹ̀fẹ́ tọ́lọ́ọ̀ ni kì í ṣe pé ò lè dá àyàn fún ní nǹkan kan ò sì lè dá gbà nǹkan kan lọ́wọ́ ẹnikẹ́ni ẹlòmíràn àgbẹ̀ à ah, sórí ẹ̀ kódà ṣe máa bọ́ lọ́wọ́ ẹ̀ kó yìí tó di àsìkò tí ó sọ ẹgbọ̀n kó ti ó ti jáde láyé kọ̀dá ó parí náà nìyẹn kò sẹ́ni tó lè dá gbà nǹkan kan lọ́wọ́ èèyàn àfi tọ́lọ́run bá fọwọ́ sí kò sẹ́ni tó lè dá fún ọ ní nǹkan kan àfi tọ́lọ́run bá fọwọ́ sí pé nǹkan yẹn ó jẹ́ tiẹ̀ láti pàṣẹ ó wà lẹ́nu kan fẹ́ alẹ́ mọ́ sí tó lè alẹ́ mọ́ Islam téèyàn bá ti gbàgbọ́ yé yẹn ọkàn rẹ̀ ò balẹ̀ èyí tó lọ́n lu ẹnìkan sábàbí kẹ́niyẹn náà mọ̀ sàkọ bí Ọlọ́run ò lu ẹni yẹn yóò lẹ lómìn náà kò nídìí sẹ́nìkan wá sọ pé òun lòún jẹ́ kó bọ́lọ̀ òun ò lò ó ti wà náà àkọọ́lẹ̀ pọ̀ jẹ́ nǹkan yẹn náà yóò lọ èyí tó bá sì dàbẹ́ nípa olé tọ́wọ́ rẹ ọ̀tẹ́ kì í ṣe pé ló a'lamu la ta'lamu so eléyìí ni ìtọ́lọ̀ ní kí ànábì sọ fún gbogbo ayé alayna àwọn ìròyìn tánàbí bá fún wa yìí ọ̀nà yẹn ló jẹ́ fún wa ẹnu kọ̀ọ̀bílà wo bi husnul khuluq ká fi ìwà dáadáa pàdé ọ̀rọ̀ tánàbí bá ń sọ fún wa. wà husnul khuluq ìwà dáadáa nahwa hadal khabar sí àwọn ọ̀rọ̀ tánàbí bá sọ an natalaqahu bil qabul òun náà tánàbí bá ti sọ̀n ká sì wà an najzima pinnu. بأن ما قال النبي النبي صلى الله عليه وسلم في هذا الحديث فهو حق وصدق kásì ní àdìsọ́kàn lórí ìtànàbì bá ti sọ fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ pàápàá jùlọ èyí tó lálàáfíà dọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ká gbà wípé òdodo nìyẹn haqqun òótọ́nu wa sidqun òdodo sì ní ìtànàbì sọ. wàyìn ìrìn tàrọ̀dà alayhi man ya'tari kódà kárẹ́ nìkan tó ta kó lọ́dọ̀ ara tiẹ̀ nìyẹn gbára bí bá ti sọ̀rọ̀ òótọ́ lọ̀rọ̀ rẹ̀ wà na'lam ilmal yaqin kásì lọ́ mọ ìmàmàdájú anna ma khalafa ma sahha ani rasulillahi sallallahu alayhi wa sallam fa innahu batilun gbogbo nǹkan máa yẹn lil umum ó kó nǹkan àti ẹni gbogbo ẹni àbí gbogbo nǹkan tó bá ti ń yapa in lálàáfíà ọ̀rọ̀ tá a lè trace lọ́dọ̀ ànábì sallallahu ànábì sọ nǹkan kan gbogbo ẹnikẹ́ni tó bá ti yapa ọ̀rọ̀ yẹn àbí ideology kan tó tako tànẹ́bì yẹn kí mùsùlùmí lọ́mọ kẹfà innahu batil pé irọ́ pátápátá nìkan yẹn tànẹ́bì yẹn dodo, ntẹ́ni yẹn ń sọ yẹn kò lè lòdodo ẹ wo ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà táwọn yẹn fi ń gbógun ti súnà ànábì sallallahu alaihi wasallam láwùjọ kódà láàrin àwa mùsùlùmí kan ẹ wo ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà táwọn èèyàn fi ń gbógun ti àwọn símbọ̀ Islam láwùjọ so akada obìnrin mùsùlùmí tó lo jẹ̀lìbáàbù tó balẹ̀ rẹ́rẹ́ àwọn yóò ní pé sóru òmu ni mọ̀ wá ń gbọ́ pé kínní ojú lébélébé táwọn obìnrin máa ń fi sójú mọ̀ gbọ́ pé bíi super glue àbí ìyàgànnà fi máa ń lẹ̀ mọ́ bẹ̀ ẹ́ tó náà ni wọ́n sì ní kì í ṣe ẹ̀kan ni wọ́n lẹ̀ wọ́n máa lẹ̀lẹ́ ọkọ̀ kan báyìí kò sì gbúdọ̀ ṣẹ́jú ẹ̀ ní gbẹ́ nìkan kọ́ sọ pé sójú ọ̀ máa ro yín <laughs> ṣe gbọ́ kẹ́nìkan sọ pé ah kíní ilé o a ah, ọgbà pàdá yìí ní tí wọ́n máa sọ nìyẹn. èwo ló wá le <laughs> nínú ẹni tó fò orí àṣẹ ẹni tó yẹ pé wọ́n fi abẹ́rẹ́ àti super glue wọ́n fi lẹ̀ nǹkan mọ́ lójú. kódà bí èèyàn ṣe dúró tí etí bá ara fọwọ́ kan ibi irun ojú yìí ẹ rí i pé ojú yẹn ó dààmú díẹ̀ ká tó wá sọ pé èèyàn tún wá di ẹrù síbẹ̀ ó ti wé bọ́lọ̀ ń ṣe dáa ó ti ní in tó yẹ kó gbé bàbá ńlá nira ni ṣùgbọ́n ẹ̀rí ẹ̀rí kankan tó sọ ẹ̀ nírí lórí Facebook ẹ̀rí kankan sọ nǹkan tí ó dáa bẹ́ẹ̀ ẹ̀ nírí lórí mídíà ẹ̀rí kankan sọ kankan lérí ẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ kí mùsùlùmí kankan da kóló nìkan kó bójú rọ́ọ̀tù ní gbogbo ilé rà ẹ̀ lẹ́ẹ̀bì lè mọ̀ wípé ẹni tó bá ti rin lẹ́nu ẹ̀mí rẹ̀ pé òdodo lọ̀rọ̀ ọtọ lọ́ọ̀ nítorí òwí ṣùgbọ́n ẹni tó jẹ́rọ̀ yẹn àwọn èèyàn ó fi àwòrán dáadáa wọn ó fi kàn án wọ́n fi àwòrán dáadáa wọ́n fi kàn kò sẹ́ni tó mọ̀ wípé tí ò mọ̀ pé ìbẹ̀rẹ̀ wèrè ni kí ṣòkòtò máa jábọ̀ ní èèyàn ẹni tó kọ́kọ́ bẹ̀rẹ̀ súnà yẹn lákùrẹ́ òrébí ni fún ẹni tó bá mọ wèrè tán pẹ̀lú òrébí ẹni tó bá mọ <laughs> lákùrẹ́ yìí òrébí lọ́jà sùn ẹni tó bá jẹ́ <laughs> lákùrẹ́ ẹni tó bá wà lákùrẹ́ dáadáa wọ́n ń pe wèrè kan ní òrébí ìmọ̀ wà jíǹsì náà ni níkà yọ wàá fi bíi tánàyìn mú báyìí kò dúró díẹ̀ rí yọ mọ̀ ẹja ọ̀hún táàgì báyìí ni mi mọ̀ báyìí ó ti kú níṣẹ́ báyìí ó ti kú. òrè bí ẹni tọkọ bẹ̀rẹ̀ súnà sálà fún wọn <laughs> ó nìyẹn lẹ́nìí ọmọ yunifásitì ṣòkòtò ń jábọ̀ ní ẹ ẹlòmíì ẹ̀sùn wọn mọ̀ pé ah ọ ìsókè yóò ní ọjà òun máa máa gbé síbẹ̀ náà ni ẹlòmíì míì títí wá dé tán tí ó sì máa rìn kò sí ìnira tó tó báyẹn ṣùgbọ́n zayyana èṣù ó ṣe nǹkan yẹn lọ́sọ̀ọ́ fún wa wọn ò ní rí sí ní tó burú kódà bàbá mi ọ̀rọ̀ ọmọ rẹ̀ tó ti bẹ́ẹ̀ kò ní sọ̀rọ̀ òun lójú ọ̀pọ̀ níta tẹ́ pé wọ́n ṣe ẹnìkan jákè ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ ládùúgbò ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ yóò ti ṣùgbọ́n sí everywhere kódà àwọn míì gan tí wọ́n fún ní presidential honour wọ́n sáà dìde wájú president náà ni wọ́n dẹ̀ à ń tètè wọn nínú àwọn oníbọ́ọ̀lù nínú àwọn olórin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ musician àbí ẹni tó fi yẹ kéétí tán ṣe irun láàrin tán pa ògbó bí tán fi àwọn Ṣàngó ni wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ so ìyẹn wọ́n gbìn sẹ́mi ideology yẹn ò ní rí ní tí ò da níbẹ̀ ṣùgbọ́n èyí tó bá jódodo tó jẹ́ tọ́lọ́run wọ́n gbìn ìkórira sínú ẹ̀mí ṣùgbọ́n ẹ tó bá jẹ́ mùmíní tòótọ́ tó jó níwà dáadáa sọlọ́ yọ gbà wípé bó ti wulẹ̀ ká yín táyé orí wọn wí tọ́lọ́ yẹn fún lòdodo dhalika bi anna Allah wal haqq wa anna ma yad'una min dunihi wal batil. ọlọ́run ọba ní àlẹ́ anna Allah ta'ala yaqul torí pé ọlọ́run ọba tí ga ọlọ́run famada ba'da al haqq illa ad kò tún sí nǹkan míì lẹ́yìn òdodo báyìí irọ́ fàánà tó sọ̀rọ̀ fò kí wàá ni wọ́n ń wákàtí kí ló dé tán fi ń múrí kúrò ní tọ́lọ́ lẹ́yìn òdodo kò tún sí nǹkan bí ìmọ̀ ìrọ̀ ló kù. wa mithalun akhar min akhbari yawm al-qiyama nínú àwọn ọ̀rọ̀ táwọn ẹbí tún sọ táwọn èèyàn máa ń jẹgi ẹsẹ̀ mọ́lẹ̀ tán bá ti gbọ́ pé ó ṣe lè rí bẹ́ẹ̀ ó lè rí bẹ́ẹ̀ tí ò sì yẹ kí mùsùlùmí ó tiẹ̀ ṣeyè ẹ̀dẹ̀ mí ìgbó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ mọ̀lẹ́kọ̀ wà bá nù sàárẹ̀ sẹ́ni tí wọ́n ti dì tó ti wà nù sàárẹ̀ nínú ẹ̀ lọ́rọ̀ ọjọ́ gbé dàl kìyàmà akhbara nàbí sallallahu alayhi wa sallam anabi sọ fún wa pé ọjọ́ gbé dàl kìyàmà anna shamsa tẹ́dùnú min al-khala'iq yawm al-qiyamah ti bi qadri mailin wípé oòrùn yẹn yóò sún mọ́ ẹ̀dá ọjọ́ gbé dàl kìyàmà ní òǹdíwọ̀n ìgbà ọ̀kan àbí òǹdíwọ̀n tá a lè bíi mẹ́ẹ̀lì kan فسواء كان هذا ميل المقحلة أو كان ميل المسافة كان ميل ميل بي ọgbọ̀n ọkàn ni àbí mẹ́ẹ̀lì kátẹ̀ sọ pé èyí máì àbáni ká sọ bẹ́ẹ̀ fàyínà hádì ìlmàsáfà bẹ́ẹ̀nà shams wọ̀rọ̀ òsùn khalayiq qalila pé íńtáfà tó wà láàrin oòrùn níjọba ìdàlù kìámà àti orí gbogbo ẹ̀dá íńtáfà yẹn kéré ó súnmọ́ gan kódà kan sọ pé one mile one mile wà máa ha àdá síbẹ̀síbẹ̀ náà bánabi lè sọ yìí fàyínà náà sàlàyé àtẹ̀rẹ̀kù náà bí hàrì ha àwọn èèyàn ò sì ní jóná látara gbígbóná oòrùn náà máa anna shamsa bẹ́ẹ̀ dẹ̀ ni pẹ̀lú nínú ìmọ̀ tayé òun ni pé láwùtẹ́dùnù àn fi dúnìyà tí oòrùn níbi tó oòrùn wà yẹn tó bá lè súnmọ́ ayé mìkìdára onùmílà ní òǹdíwọ̀n onùmílà òun níbí ibí síbí. Si an inch tó bá fi lè súnmọ́ ilé ayé làtàrà kọ́tì dúnìyà gbogbo ilé ayé máa jóná ni ìyẹn wà established scientifically can be proved so wọ́n wàá wò wípé ah, n tó fi lè jó gbogbo ilé ayé ná ẹ wá ní yóòdó lórí àwọn èèyàn tí ò ní ju máìlì kan lọ gbogbo àwọn èèyàn wà ní jóná ẹ wò ẹ gbàgbé yẹn ò lè jó tọ́ afáwa sọ fún wa wípé sàkọ́lì yẹ kó lọ kọ́ yìí àwọn èèyàn máa sọ pé kaifa tadnu shams min ru'usil khalaiqi yawm al-qiyamati bi hadhihi al-masafa báwo ni oòrùn ó ṣe súnmọ́ orí àwọn èèyàn pẹ̀lú òǹdíwọ̀n ìjìnà yìí thumma yabqa an-nasu lahza táwọn èèyàn ó sì tún máa sẹ́kù láàrin ìṣẹ́jú kan tí wọ́n ti ní jóná tó ń tún máa wà ń bẹ̀ fama husnul khuluq nahwa hadha hadith hadith yìí ń gbà yẹn bá a ṣe gbọ́ yìí gẹ́gẹ́ bí mùsùlùmí bó ṣe fẹ́ wà dáadáa sọ̀rọ̀ tánàbí sọ yìí ṣé ní tí wọ́n sọ yẹn náà ni wọ́n náà fẹ́ gbà husnul khulq náà wà hádàl hadith ìwáre sọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run ọba yìí anna taqabbala òun náà ní ká gbà bá nàbí sísọ yẹn wa nusaddiqu bi ká sì gbà kó dodo ni ẹ wa nasduqu bi ká gbà kó dodo ni ká sọ dodo pẹ̀lú ẹ̀ wa alla yakuna fi sudurina harajun minhu wala dhiqun wala taraddudin kò sì gbúdọ̀ wà nínú ẹ̀mí wa ìtàpín haraj mi ní òpè pé ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta jẹ́ àgbà bẹ́ẹ̀ ẹ̀ẹ́dẹ́ kò gbúdọ̀ wà lẹ́mìí wa wàlàdík ìfúnpínpín kan ò gbúdọ̀ wà lẹ́mìí wa wàlà àtàrọ̀ dúdì á gbúdọ̀ sí iye méjì lérí ẹ̀ bíbá nàbí lè sọ yẹn kò rí bẹ́ẹ̀ wà á ná àlámá kásì lọ́wọ́ mà wí wà á ná àlám ànàmá àkàbàrọ̀ bíyí nàbí sọlá ayọ̀sálẹ̀ an nàkísà àhwálà àkírà bí àhwálì dúnìyà àwọn tí wọ́n ń sọ eléyìí àṣẹ tí wọ́n ṣe ni pé wọ́n ń fi àwọn ìṣẹ̀lẹ̀ ayé wọ́n fi ń wé tọ̀run sáyẹ̀nsì náà ń púrùfù yẹn ṣe bá yé ń bílẹ̀ tí ń sọ pé tóun bá ọ̀rọ̀ tá à ń sọ iṣẹ́ ọ̀rọ̀ ọjọ́ ìgbédàlẹ̀ kìyàmà òun là ń sọ liwujudu hada alfariq alazim ìyàtọ̀ ńlá ń bẹ nípa àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ láyé ń bí àtijọ́ gbé dàlù kìyàmà fanahanu na'lam àwa mọ̀ pé anna nasa àwọn ènìyàn yakumuna yawmal qiyamati khamsa al khamsina alfasana àwọn ọmọ ènìyàn wọn nàró níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama fún òǹdíwọ̀n fifty thousand years lọ́mọ ènìyàn yóò fi wà nínú níwájú ọlọ́run ni yóò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama bàbá ní wàhálì mikiyas máa fi dúnìyà wàhálì mikiyas máa fi dúnìyà bàbá ní tẹ̀ bá ní kẹ́ fi tìlẹ̀ ayé wọ̀n fàálì yumkinu an fa ahadu minan nas khamsina alfasana sana ẹnìkan lè nàró fún fifty thousand years láyé mi ọdún mélòó ló ń gẹ́lò láyé so ntẹ́ tako pọ̀ ntẹ́ tako yóò pọ̀ tẹ́ bá fẹ́ máa fi ọ̀rọ̀ ọjọ́ gbé dàlẹ́ kí ẹ̀wọ̀n nǹkan tí ó ṣẹlẹ̀ ọjọ́ gbé dàlẹ́ kí á mà tẹ́ bá fẹ́ kọ̀m̀pìà rẹ̀ pẹ̀lú ilé ayé gbogbo kapásítì ọpọlọ ẹ̀dá ayé náà ló mọ̀ kí ìdí tó ṣe gbogbo nǹkan náà so tẹ́ bá fẹ́ fi ọpọlọ yín gbé àwọn mọ́ wọ̀rọ̀ àtọ̀bíyà àwọn nǹkan míì ti kọjá ibi tí kapásítì ọpọlọ mọ́ àfi kẹ́ ìgbàgbọ́ bíbá náà bìí sọ yẹn bí ó ṣe rí náà nìyẹn. aljawab la idan falfarik azim ìyàtọ̀ tó ń bẹ láàrin ìṣẹ̀lẹ̀ ayé àti tọ̀run ó mà tóbi fàyidà kánà kadhalik tó bá rí bẹ́ẹ̀ fainal mu'mina dájúdájú yẹn tó bá jẹ́ mu'mini yaqbalu mithla hadha al-khabar gbogbo àwọn ọ̀rọ̀ tó bá yìí nínú àwọn ọ̀rọ̀ tó lọ tánàbí bá sọ agbúdọ̀ gbà bèṣọ́ ìsọdẹ̀rẹ́ pẹ̀lú ìtú igbá àyà wa kásì wàtúmọ̀ léèna àá sì fọkàn balẹ̀ sípò òótọ́ ni wàyà tẹ́sẹ̀ òfàhùnmùhù láà a sì jẹ́ kí àgbọ́yé wa kó gbáàyè láti lè gba ọ̀rọ̀ náà wàyànfàtẹ́ kọlùbòhóòlà a sì jẹ́ kẹ́mi wa kọ́kàn wá ó sí láti lè gba irú àwọn ọ̀rọ̀ tánàbí sàlá ń bá sọ fún wa bẹ́ẹ̀ ká lè mọ̀ pé àwọn nǹkan kan bẹ tó pamọ́ táyìnàbí bá sọ fún wa káàmà pé kì í ṣe ọ̀rọ̀ ìfẹ́ ẹnu rẹ̀ lọ́sọ àwọn nǹkan ni wọ́n ń pè ní ṣíṣe dáadáa so ibi tá a ti ń bọ̀ òun náà ni wípé tí wọ́n bá bi awon èèyàn ta ẹni tí wàá rẹ̀ dáa oju kan fi ṣùgbọ́n àwọn nínú ẹ̀sìn ẹni tó jẹ́ ní rí òun lẹni tó wà dáadáa láàbí sàlàyé fún wa pé ẹlòmíì ń bẹ kò sí ní tó ọba dé ọ́fíìsì ẹ̀ kò sí ní tó ọba dé wájú rẹ̀ ọwọ́ kan yóò máa ṣe fún yàn yóò máa ṣe fún yàn yóò máa ṣe ògbẹ́ fún yàn ṣùgbọ́n ẹni tí ń sọ̀rọ̀ yìí ó ṣe sìnà ju ju pẹ́ lọ kò lè jẹ́ dáadáa lọ́dọ̀ lọ gbogbo tó ń ṣe yàn torí pé kó tẹ̀ láṣẹ ọlọ́run ó ṣe dáadáa sọ́lọ́run nìyẹn kó méjèèjì yẹn ní papọ̀ téèyàn fi ń jẹ́ ẹni rí oníwà dáadáa lọ́dọ̀ so yẹn làfà fẹ́ establish fún wa bí wípé èyí tó gbúdọ̀ wà lẹ́mìí wa mọ́ mọ́ rò pé bí wákàtí márùn-ún mi ò tiẹ̀ pé ní gbogbo ọ́fíìsì yìí sábà níta ló dáa jù èmi nì kò sí ìtọ́kọ ọlọ́run pẹ̀lú yẹn o tó ń kírun rẹ̀ ó ṣe dáadáa sọ́lọ́run ó dẹ̀ ṣe dáadáa sí àwọn ẹ̀dá ó dẹ̀ tún fún àníyàn torí ìtọ́ ọlọ́run ṣe kì í ṣe pé torí àníyàn kan lè mọ pèsè ìgbà ènìyàn tó lè jẹ́ èèyàn dáadáa ká gbàgbọ́ yẹ abẹ́lẹ́ wọn ọba subhanahu wa ta'ala kó má ṣàṣe ẹnì kọ̀ọ̀kan wa ní ẹni rẹ o kó sì fi ìwà dáadáa sọ́lọ́n sí àwọn èèyàn àwọn ẹ̀dẹ́ ẹgbẹ́ wa kó fi rọ̀ wá lọ́rùn inṣàlá ta'ala a ó dá dúró níbí tí ó bá di yom sat ọjọ́ mẹ́jọ yẹn lágbára ọlọ́run ní dédé àsìkò yìí a ó tún máa tẹ̀síwájú níbi tí a ti dúró abẹ́lẹ́wọ̀n ọba subhanahu wa ta'ala kó ka ìjókòó yìí sí ọ̀kan nínú iṣẹ́ olóore wa eléyìí tí yóò kún òṣùwọ̀n dáadáa wa níwájú ọlọ́jọ́ gbìyànjú kìyàmà bi rahmatihi ya arhamar rahimin.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 in tí èèyàn máa kó sẹ́ẹ̀rí sí òun náà ni al-iman ìgbàgbọ́ ní ọlọ́run àti ṣẹlá muhammad sallallahu alaihi then ẹni tí no ǹjẹ́ ní orúkọ ọlọ́run ọba ni àdáhàrú wà la tasubbu dáhàrọ̀ fa inna Allaha huwa dáhàrú àdáhàrú ò ní orúkọ ọlọ́run tó bá ti lọ wò ọlọ́run ti sọ eh, nínú àdìsí ọwọ́ àbẹ yuqallibuhu kayfa yasha ọlọ́run ọba wọ́n dàgbà jẹ́ pé Allahu nuru samawati wal ard sọlọ́run ní jẹ́ nuru hmm? kẹ́ni kan máa jẹ́ abdul nur la ò lè gbọ́ ṣùgbọ́n nuru sífà nínú sífà ọlọ́run sòtì dáhàrù dídarí ìgbà àti gbogbo nǹkan tó jọ mọ́ ọwọ́ ìyẹn túmọ̀ sí pé iṣẹ́ ọlọ́run ni àwọn sìfáàtù fìlíyà ò nìyẹn wọn èyí àbádà rẹ̀ o lè máa jẹ́ abdul dahar la sífà ọlọ́run ni ṣùgbọ́n sífàtù fìlíyà ò ní èèyàn gbọ́dọ̀ ìdá abdul dahar naam du'a ul istiftah ṣé dènà bá fẹ́ kírun jánásà èyí ó ṣe du'a ul istiftah kò sí ń bẹ́ẹ̀ o.

ibi tí ìmọ̀ èèyàn bá mọ ẹ sì lè mọ̀ tán wala yuhituna bi shay'in min ilmihi illa bihi bẹ́ẹ̀ bá ní oòrùn kan ló wà ibi tẹ́ ẹ̀ mọ́mọ́ nìyẹn wọ́n tún lè lójú báyìí lọ ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe sọ yẹn mi ò mọ ṣé ìyẹn náà ń pè nítorí pé ní geography wọ́n pa àwọn kan ní satellite planet kọ̀ọ̀kan láwọn satellite tiwọn so òǹkọ́ ni galati ẹ̀hẹ́n déyà ń tọ̀ èwo ni à ń sọ wípé níjọ́ òwe ìdálẹ́kẹ̀ ṣe rí ọlọ́run subhanahu wa ta'ala o ti parí gbogbo ètò ṣe mọ̀ kébi tọ́rọ òdò ọkọ bẹ̀rẹ̀ gan ni pé táyé bá parẹ́ ìdá shamsu gbogbo òrùn rí ìmọ̀lẹ̀ rẹ̀ ó lọ tó ti yé ìmọ̀lẹ̀ rẹ̀ lọ. níbo wá ni èyí tí ọlọ́run ó gbé sókè òun níbo ni ó ti gbé wá ọlọ́run lóye kò ní ìdíkẹ́yìn ojú náà tó bá ti di john ó ní fojú ara ẹ rí ìsòsì yé èyí tó bá wù kó mú bẹ́ẹ̀ bóyá tó tóbi jù ni ṣùgbọ́n kò sí èyí tí ò gbóná nínú gbogbo ẹ̀ àbí káwà tí ò gbóná nínú gbogbo ẹ̀ ìgbà míì sì ń bẹ bí àwọn kìnìún yẹn bá tún ṣe jìnnà sí lójó kéré kìí ṣe kò tóbi ẹ máa wọ àwọn stars míì tá ń wò sáàmì ń bẹ tó ṣe wípé ó ya débi pé jíjìnnà lójú kéré tó dàbẹ ìmí tóbi lọ so ọlọ́run dá àwọn ẹ̀dá tó pọ̀ láti lè fi mọ̀ pàwọ̀ ẹ̀dá èèyàn akéré nínú ẹ̀dá tí ọlọ́run subhanahu wa ta'ala tọ́lọ́run dá ọlọ́run kó bínú sí wa so téèyàn bá mọ títóbi ọlọ́run èyí ó lè bẹ̀rù ọlọ́run sì lè sìn bó ṣe tó tó tọ̀ ìtọ́ba ọwọ́ ọlọ́run ní gbogbo ètò yìí wà àjọ náà kọ́lọ́run kọ́ mọ̀sẹ̀ wá lẹ́ni tí ó jìyà àjọ náà wà ọmọ yẹn ní méje gbogbo rìsáàsì kò tí ì kọjá sílé ayé nìkan tó àti ìmọ̀ èyí tó tún wà ní sọ́mọ̀ kejì kótó kan sọ́mọ̀ kẹta kótó kan tó fi jẹ́ pé ọlọ́run nìkan alágbára ọba kó sànù wa náà wọ́n ní. àwọn èèyàn kan máa ń ṣàdúrà pé yáwà dúdú yáwà dúdú wọ́n ní kí ni ìtumọ̀ rẹ̀ bóyá náà kàlẹ́ kan dán fún wa níbi kan tó yáwà dúdú tọ̀ èmi ò mọ aliwadud orúkọ ọlọ́ọ̀ni tó ti yé aliwadud orúkọ ọlọ́ọ̀ni so mi wàá mọ ìdánfààlẹ́ lórí o kò dẹ̀ sí nínú súnà náà kéèyàn máa dá ọkọ̀ ọlọ́run pè èèyàn sọ ohun tó fẹ́ kó ṣe fún yàn ní tó ti yé ọ̀dà òní sọ pé ẹ yẹ pé ya rahman ya rahman ya rahman irhamni ya rahman irhamni lápèjúwe nísìnyí ẹnìkan jẹ́ master ọwọ master master master kí ni ah, kí ni kò ṣe. so wájú pé ó kọ́ ọlọ́run sọ ń tọ́ ọ fẹ́ kí ọlọ́run ó ṣe fún ọ tòun tí ò yẹ lè pe ya Allah Allah Allah Allah Allah Allah náà ìyẹn ò sí nínú súnà àdúrà a ti sọ̀rọ̀ nípa ẹ̀kọ́ àdúrà ti ṣe nínú ìran tó sọ gbogbo nǹkan déré bí Yorùbá ọ̀sọ̀ wọn láìlà ẹ̀ẹ́tọ́ gbé láìlà ẹ̀wí tókè là níbo ni gbogbo èyí ń wà. níbo ni gbogbo èyí wà gbogbo nǹkan la sodere azkar sèyàn bá ń ṣe azkar azkar amalun kọlbi nǹkan inú ẹ̀mí ni ilá ilaha illallah ya atisu ya ghaffar inú ẹ̀mí lèyàn fi ṣe ló fi jẹ́ pé gbogbo ọ̀ nínú oríṣi tá a fi ń sọ pé kò ráìtì máa fa tẹ̀sùbà káàkiri ẹlòmíì ẹ̀ ń rìn lọ ọkàn rẹ̀ wo ló fẹ́ sọ fún wa kó wà níbi ní tó ń fà yín ọkàn yóò síbẹ̀ azkar nǹkan ẹ̀mí ni téèyàn ń sọ kódà bó ṣe yọ mẹ́ta lọ sọ tọkàn rẹ̀ wà níbẹ̀ ọbẹ̀ ta seven thousand seven hundred seventy seven dání kọ́ ló máa fà yín ọbẹ̀ ta yìí tó látara àgbẹ̀ eléyìí ẹjẹ kẹ́ni kọ̀ọ̀kan wa ká gbìyànjú kí á kíyèsí àdúrà ṣíṣe a ṣe tẹ̀sí lórí ọ̀rọ̀ anabi zakariya alayhi salatu wa salam. ìgbà tí ń tọrọ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ní dikiru rahmati rabbika abdau zakariya idnada rabbau nidaan ọlọ́run ní zakariya ó ń bẹ ọlọ́run pẹ̀lú ohùn jẹ́jẹ́ ó fi ń bẹ ọlọ́run ní tí wọ́n ń sọ fọ́lọ́run ẹ̀kọ́ pọ̀ lọ́nà tí fi ń gbogbo eegun mi ó ti lẹ mo ti dàgbà wàṣítà alàrọ̀ àṣùṣẹ́ìbàn ewu ti gba gbogbo orí mi wàlẹ̀ mu akùnbidò ayékarọ̀ bí ṣèkìyà má jẹ́ n fọwọ́ bólẹ̀ lórí àdúrà tí mo ń ṣe n ti ń sọ kẹ́lẹ́kẹ́lẹ́ fọlọ́ nìyẹn wà inni khiftul mawaliya min wara'i wa kanati mura'ati akhira oríire ọlọ́run ọba mi ní ìbímọ mo sì ti dàgbà ṣùgbẹ́rù ń bà mí tí n bá lọ tán tí mi ò bá lárùn lé gbogbo tí mò ń ṣe yóò parẹ́ ni wàá ń bẹ lọ́hùn pèrè ọlọ́hùn ìyàwó mi sì ní àkíràn ó ti darúgbó kò lè lóyún mọ́ kò lè bímọ kò ṣe nǹkan oṣù mọ́ ẹ́ ọba ń sọ fọlọ́hùn wípé èrè ọlọ́hùn ọba ẹ́ yẹ̀rìsùn ní wàyẹ̀rìsùn mi àlè àkóbà wàjì àlè òrọ́bí fàábìlì mi ladùnká wàlíyà wàkánẹ́tì mùràtì àkírọ̀n ìyàwó mi jìjì kí ni o òdìdà àgbo fàhábìlì mi ń ladùn ka wàlíyà ìrẹ́ ọlọ́run ó wá sí fún mi lọ́mọ. tó nǹkan yìí ó ń sọ̀rọ̀ yẹn kẹ́lẹ́kẹ́lẹ́kẹ́lẹ́ sọlọ́n ṣùgbọ́n lọ́n wá gbé ọ̀rọ̀ yẹn jáde sí gbogbo ayé orí gbogbo àmọ̀ nìsín ṣùgbọ́n dábẹ́ ń pariwo yìí ni kò ní dáhà ní kàfíà ó ń sọ kẹ́lẹ́kẹ́lẹ́ síwájú ọlọ́run ọlọ́run ti padà wá dá anabi zakariya ọlọ́run dá lóhùn sòyìn túmọ̀ sí pé yà dúdú yà dúdú ẹ àdúrà lẹ́kọ̀ọ́ ẹlẹ́mìíràn wípé àdúrà kan ẹ máa sọ pé amina amina ẹ sọ pé amina ẹ sọ amina kí ni gbogbo yẹn gbogbo àwọn nǹkan bíi máa fọpọlọ àwọn èèyàn ṣeré yìí ìyẹn sára ẹ̀sìn ìyẹn sára ẹ̀sìn ọlá nǹkan méjì sí òkú mẹ́ta ọlá nǹkan mẹ́ta sí òkú mẹ́rin ọlá kò sí kí ni kò ọlá twenty five tí o kù twenty six ọlá twenty seven, tí o twenty ten ọlá one million tí o lè one point kìíní kan yóò ṣe eré lásán ìfọpọlọ àwọn èèyàn ṣe àyàn bá mọ fowó lẹ ah ọlá kìíní kan tí o kù mẹ́ta ọlá mẹ́ta tí o kù ọláhu ọláhu ihu ihu ihu àdó ò lè tó gbogbo yẹn ẹ̀dá lọ kẹ́kọ̀ọ́ súnà àdúà bákan náà wọ́n béèrè wípé kí ni ìdí tó fi jẹ́ wípé pípadà bọ̀ ànábìrin sọ mọ̀ Mariam tá a fi ní yóò pa àwọn ẹlẹ́dẹ̀ àwa kọ́ la sọ bẹ́ẹ̀ ànábì ló sọ bẹ́ẹ̀ sọlọ ọ̀sọ́ a sì gbúdọ̀ gbàgbọ́ bẹ́ẹ̀ lójú èèyàn sì gbúdọ̀ máa gbé kí ló dé tó fi pa à wọ́n ní tí wọ́n ní yóò ṣe náà nù <laughs> tó bá yìí ti dé <laughs> tó ọba ń sin ẹlẹ́dẹ̀ <laughs> nìkan kó o sì lọ pàṣẹ tó bá ti lè dé ká ọ mọ́ bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ọ̀pá yẹ́kùtù lè khinzir gbogbo ti ń jẹ́ ẹlẹ́dẹ̀ ìgbà náà yóò máa pa wọn ni sọ àwọn nǹkan tí ọlọ́run ni yóò ṣe tó bá padà dín nìyẹn sọ abẹ́lẹ́ wọn subhanahu wa ta'ala ọlọ́run kó fún wa ní àgbọ́yé ẹ̀sìn rẹ̀ ẹ̀sìn Islam ó rọrùn ọlọ́run ò sì fi ní wá lára ṣùgbọ́n n tí ò fi lè ní wá lára náà ni ká nímọ̀ nípa rẹ̀ béèyàn bá ti lè nímọ̀ nípa Islam èèyàn ó jàǹfààní ẹ̀dẹ̀ tọ́lọ̀ ṣe sínú Islam èèyàn ò sì ní máa la wàhálà tọ́lọ̀ ń làbọ̀ ọlọ́run èèyàn ò ní làbọ̀ rẹ̀ lọ́rùn asọ́nbìnjọ́ kan ẹnìkan padà wá béèrè question kan lọ́wọ́ mi mo rò pé ẹni yẹn ọ̀rọ̀ yẹn lórí kútùbà ní kò bá láàmú wọ́n á padà wá béèrè lẹ́yìn ó ní mo ní àwọn èèyàn kan iṣẹ́ tọ́lọ̀wọ̀n ọ̀ràn wọn náà ń làbọ̀ra wọn lọ́rùn mu níbẹ̀ fọgànáìsà ni ọ́ ọwọ́ a sọ wípé ògbélé mọ́ dáwà ló fẹ́ máa ṣe káàkiri pé gbogbo àwọn ọ̀nà ìjùta ògbólú ó lo oṣù mẹ́ta ń bẹ̀ tó bá tún kúrò ń bẹ̀ ó lọ sí àlà olófìsàn ó lo oṣù mẹ́rin bẹ́ẹ̀ ó lo ọjẹ́ bí àfa iṣẹ́ tó lọ mọ̀gánáísà rẹ ni ò mójútó tí ẹnìkan bá wá wá tó wá fẹ́ tó wá fẹ́ táyà tó wá gbàgbé ọ lọ́wọ́ pé padà pé ṣẹ́ǹjì yín tó kù ah ṣérò èèyàn báyìí ni bí Islam ṣe kọ́ wa òun ni mo fi hàn yín yẹn dáwà ló ṣe nídìí iṣẹ́ tásìkò òórùn sì tó ah, àjọ sárébà mi fẹ́ kí ni ah, ẹ padà wá mo fẹ́ lọ kírun irun ṣe pàtàkì jùṣẹ́ lọ. dáwà ni n tó ń ṣe yẹn nígbà ọlọ jókòó sí jùtọ̀ ògbólú tó ṣe wá àṣìwọ́n àáfàá ní béèrè ah, àwọn èyí dáhùn béèrè ẹ̀ dáhùn kí á ní kí ni. bẹ́ẹ̀ yẹn ọba sáà ṣiṣẹ́ èyí ò ní rin iṣẹ́ tó fẹ́ fi jẹ́ lọ́wọ́ kùránì lọ kà bàtàbàtà yìí ìdájọ́ náà béèrè lọ́mọ mọ́tò wà lé ní wọ́n gbé wá lọ́la àwọn òrí ọ̀bẹ̀ mọ́ gbogbo kọ́sọ́mọ̀ sá lọ. ìyá wa ń islam fìyà jọ islam ìwọ ló ń fìyà jẹra rẹ. tọ́ ọ bá mọ̀ wípé iṣẹ́ yẹn ò ṣe má lọ bọ́ lé kéw lọ kéw tọ́ ọ bá wá kéw lọ jókòó sí àlà lọ dá lé kéw lè bẹ́ẹ̀ máa kọ́ àwọn èèyàn ní kéw máa ṣe wá àti ńbẹ́ bí islam ṣe wọ ilẹ̀ yorùbá nìyẹn kì í ṣe pẹ́ẹ́nìkan àwọn tí àwọn àfáà wá jókòó àfáà ni wọ́n wọ́n ń kọ́ àwọn èèyàn ní lẹ́kọ̀ọ́ nígbà kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ tó di pé àwọn ọmọ àwọn ọmọ tán kọ́ yẹn náà ti dà àfáà wọ́n wá lọ àwọn yẹn náà wá ń kàn gbogbo ilẹ̀ Yorùbá ń bí ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ọ̀wọ̀ ń bẹ̀ yẹn apọ̀ kági ni lóbi jẹ́ kéèyàn bá di ọ̀wọ̀ tàṣàfẹ́ lọ́mọ ọ̀wọ̀ tí ò jáde ládàbíyà tó jẹ́ mùsùlùmí ó sọ wọn ó sọ wọn ṣé kági tí wọ́n á dó sọ́wọ́ nísìnyí àwọn ti lọ ṣùgbọ́n àwọn tí wọ́n ń jà fáǹsì gbogbo àwọn ìmọ̀ọ́mọ̀ ọ̀wọ̀ gbogbo àwọn alájà ànọ́lá gbogbo wọn yẹn náà ọmọ ọ̀wọ̀ ni wọ́n wọ́n kéwú ń bẹ̀ ní ìsìn èèyàn òun gbọdọ̀ dọ́wọ̀ kọ́ wá ní òun fẹ́ làlẹ́ wọn lọ́wọ́ àáfàá ni wọ́n ń bẹ̀ so bí Islam ṣe tàn ká nìyẹn yìí jẹ pé ẹgbẹ́ níta a máa dín ọbẹ̀ ẹ̀gúsí lẹ́gbẹ̀ẹ́ bíi nígbà rí ìmáàmù a lò ọjọ́ méjì àti ti lọ àtúngbé bákẹ́ẹ̀tì wa àtúngbé gòròdóòmù tó lọ àtúngbọ́ bí ìyẹn o tàwọn tó dúdú ó bí ẹ̀ tẹ̀lé wa ẹ̀ tẹ̀lé wa jáde là ìyẹn kọ́ ni Islam spread implication rẹ̀ effect ẹ̀ la dẹ̀ ń rí láwùjọ wa lẹ́nu sìn effect ẹ̀ là ń rí láwùjọ wa ń sìn ẹni tí ò ní mọ̀ nípa ẹ̀sìn yóò mọ̀ dictate bí bó ṣe yẹ kó rí eléyìí ní tí ò tó kókó yẹn ń kèfèrí yóò lẹ́nu yẹn ti di kèfèrí yóò lọ ti kúrò ní Islam nígbà wọn sọ pé ẹni tí bàbá lọ jáde pé Islam rẹ̀ pé kí ló fi wọ́n ṣe bẹ́ẹ̀ rí àwọn èèyàn bá àwọn èèyàn mọ́sáájí lẹ́fẹ́ ráwọn èèyàn kó lọ nígbà bá dé mọ́sáájí àwọn tó ti ń kírun bẹ̀ẹ́ tún kún wọn lọ ta ni ó pèrú mọ́ ní mọ́sáájí wọn so gbogbo oríṣiríṣi àwọn nǹkan wọ̀nyí èyí ò ní kakọ́ oríṣiríṣi àwọn míì náà ẹ dá iṣẹ́ ìpèpè sójú ọ̀nà ọlọ́run káwọn èèyàn jókòó báyìí ẹnu àáfàá nìkan ti máa gbọ́ òun ló lọ kẹ́kọ̀ọ́ nípa nǹkan yẹn yóò ní ṣe àwọn èèyàn lọ́nà fíìdì tiẹ̀ nìyẹn òun wọn náà bá ti gbọ́ tó yí ọ náà níbi fíìdì rẹ tó wà yẹn náà ìwọ náà lo ìyẹn náà bẹ̀rẹ̀ sùmọ́kọ́ wa lò lọ́bi iṣẹ́ rẹ mọ́ iṣẹ́ tó ọ̀kọ́ lọ́lọ́ fẹ́ máa ṣe àbùkù lọ́kàn bọ́ mẹ́ ẹ ó sì tún wá ẹlẹgẹ́ ni wàhálà àtàkùlù alàlọ́hìn máa là tààrà mi ẹ̀ṣẹ̀ tó tún tóbi jù ní kéèyàn máa sọ ní èèyàn ọmọ nípa Ọlọ́run ó burú ju kọ́ ọmọ kọ́ ọba ṣẹ́jẹ́ onítẹ̀lọ̀ ni ọ wọ́n wá gbàsọ fún ọ ọwọ́ àbàsọ jẹ́ ẹ̀ṣẹ̀ yìí ń fúyẹ́ ju kọ́ ọ sọ ní tọ́lọ́wọ̀n sọ fáwọn èèyàn lọ. látara àdé eléyìí gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ jẹ́ ká jẹ́ kó yé wa Islam bó ṣe rí ó rọrùn púpọ̀ tí a bá gbọ́ lẹ́nu ẹni tó lẹ́kọ̀ọ́ nípa àti Islam rí ẹlòmíì àsọdájọ́ Islam fẹ́ lómi ẹlòmíì ó ti lọ kó sí kàǹgà pé ah ṣébi Islam ṣe lé tó rè wíwárà sọ bá béèrè béèrè lọ́wọ́ ẹni tó nímọ̀ nípa rẹ̀ nínú Islam sọ bẹ́ẹ̀ ó tún sọ báyìí náà so gbogbo àwọn nǹkan yẹn bẹ̀ẹ́ tí ń téèyàn ò mọ̀ bóòlù yẹn ṣe lè fẹ́ sọ pé òun ó máa gí fúfa òun ó mú ìdájọ́ wa sọ abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala kó má ṣàkùn wá lọ́wọ́ àwọn èèyàn ti ti lọ kẹ́kọ̀ọ́ Islam bẹ́ẹ̀ yẹn bá jáde bẹ́ẹ̀ yẹn lọ Egypt ọmọ Nàìjíríà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tán kẹ́kọ̀ọ́ Islam bẹ́ẹ̀ yẹn lọ Saudi wọ́n kún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn lọ Sudan wọ́n kún bẹ́ẹ̀ ṣé táwọn yẹn bá dé wọ́n mọ̀ tẹ̀pa ni wọn ò ní tẹ̀pa níta bí wọ́n máa ṣe lélẹ̀ ìgbà yẹn la yóò tó wá mọ kí ni Islam dúró lórí gan ẹwà Islam bóò ni wọ́n ṣe ṣùgbọ́n wọn bẹ́ẹ̀ yìí tó ti mọ̀ tó fi sin lọ́hùn tó fi jọ́sìn fọ́ lọ́hùn tó fi mọ kí ló da kí ni ò dáa tí wọn náà dẹ̀ lè fi sọ fún ẹlòmíì náà èyí ò dí ọlọ́wọ́ kọ́ mọ́ mójútó sẹ̀rẹ̀ ṣùgbọ́n má sọ wípé ìwọ là gbà àfa gbogbo ayé ìwọ nìkan ló gbúdọ̀ máa sọ nípa Islam wọn bí ọlọ́ọ̀ pé ṣé àfa ni ló jẹ́ ni ṣùgbọ́n oríṣiríṣi àwọn nǹkan báyìí kí a mọ èèyàn máa ń mọ̀ wọn ara èèyàn pé ibi tí mo mọ̀ ọmọ lélẹ̀ máa sọ ọmọ ẹbí ìlọ́wọ́ ẹni lé nínú àlámọ̀rí ọ̀rọ̀ ilé ayé gan orí bẹ́ẹ̀ ẹ̀rẹ́ lómi dáwà béèrè kankan nípa ẹnu no pé òun èsì consultant nípa ọ̀rọ̀ ojú nípa ọ̀rọ̀ imú ló ń jẹ́ consultant lé lórí ntọ́ bá jọ mójú ẹ lọ bá dọ́kítọ̀ sososo tó ṣàlàyé ìyẹn ọ̀dẹ̀ súnmọ̀ wípé ẹni yẹn ò mọ̀ èyí tó mọ̀ ló ti sọ yẹn tó bá dẹ̀ dọ́dọ̀ ẹni ah ọ̀rọ̀ mú gan kọ́ ló ń bá wà ọ̀rọ̀ etí títí kùn imú yẹn lò wọ́n sọ ń ẹ lọ bá dr alonge ntọ́jọ méjì àwọn ni consultant lórí ẹ̀yìn kí ló dé tó fi jẹ́ wá ti wá di ọ̀rọ̀ ẹ̀sìn dírẹ́fà tí èyí sàáfà òun náà sọ pé gẹ́nẹ́gẹ́nẹ́ àwa náà sọ méke nídìí kéwì ké méke wò lọ tó gbogbo àwọn nǹkan yẹn ó wá jẹ́ kí ó le láàfin rẹ̀ ẹni tó bá fi síbi jẹun yọ wọ̀ ná ẹni tó bá gbogbo oríṣiríṣi ẹ bá wo tẹlifíṣàn náà yọ̀wọ̀ náà ẹni tó bá ra kiri kan yóò jìyà ọlọ́run gbogbo oríṣiríṣi àwọn nǹkan yìí ọlọ́run bá kí kó ṣàánú wa o ọlọ́run kí ó dúró tì wá wa sallallahu ala nabiyyina muhammad sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi wa sallam taslima subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh.